الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيت ìtẹ̀síwájú ولا لا يتنسى à نتي نترى الأدب المفرد في الإمام البخاري rahmatulahi alayhi adúró níbi àkọlé tó ní la yasubbu walidayi pé èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí yóò lu òbí rẹ méjèèjì te wọ́n máa wọn fẹnu sáta wọn. nítorí pé òbí tó bí ni ìbá àjọkùnrin ìbá àjọbìnrin àyè àpọ́nlé àyè gíga inú wọn yẹ kí wọn máa wà lọ́jọ́kọ́jọ́ lọ́dọ̀ ọmọ àwọn tí wọn bí nítorí pé àwọn ni ẹni tọ́lọ̀ fi ṣe sábàbí àtiwálé ayé rẹ̀ ká pé òfin ọlọ́run gan-an tiẹ̀ wá kọ́ wa. kájẹ́ ni tó ṣe pé ó máa ṣe dáadáa sáwọn òbí wa kò yẹ kó sọnù nínú làákàyè àwọn torí wọn bá pé wípé òbí wọn yẹn sẹni tá a lè fọwọ́ rọ̀rọ̀ wọn sẹ́yìn láyé sọ́gbọ̀ wà lè dẹ́ èébú kọ́lọ́tọ́ sọ́ma kọ́ máa tẹnu rẹ̀ jáde sáwọn òbí rẹ̀ méjèèjì. nítorí bíbí tí wọ́n bí ọ nǹkan ńlá ni téèyàn wá jẹ́ pé èébú lèèyàn máa bú àwọn òbí rẹ̀ àmì kó máa bú lèèyàn nù o ọmọ pálapàla rádaràda aláìmẹ̀tì kàn kò bá wá tọ́ pé kò bóbi rẹ̀ báwo ló ti wá fẹ́ tọ́ pé kò máa bu ẹnu àtẹ́lù wọn kó máa ṣépè fún wọn máa làánà سرياني عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أو نبغى يقوى ولا ندعو محمد صلى الله عليه وسلم وأن من الكبائر أن يشتم الرجل والديه قالوا كيف يشتم قال يشتم الرجل فيشتم أباه وأمه حديث إليه هذا حديث تسيك لا تكفي لا الإمام الترمذي رحمة الله عليه وكتاب إنه ترى سنن الترمذي الإمام البخاري ناتو كتاب إنه ترى الأدب المفرد إقوى وايد في سنين yẹbi Sheikh Al-Albani حديث صحيح من الكبائر من sahih min al-kaba'ir nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú nǹkan táwọn olùmọ̀ yìí gba abilé dẹ́ṣẹ̀ ńlá mọ́ yàtọ̀ sẹ́ṣẹ̀ kékeré onáníká yẹ̀wò kí ni Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wá ṣe níléèrí ìyà fẹ́ni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ yìí wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ tó ti pọ́ lọ́wọ́ ọbẹ Ẹlẹ́dàá wá ti ṣèlérí ìyà dí ẹni tó bá ṣe pé yọ wọ irú wọn ni wọ́n ń pè ní kàbá irú dùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbọlọ ńlá náà ẹni tó bá ṣe wọn ń pè ní kàbá irú ẹdùnú àbí kọjá pọlọ sọ pé òun bínú sẹ́ni tó bá ṣe kàbí irú tún mìíràn kàbá irú báwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ti ṣe rí nù tó wọn sọ pé ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kéèyàn ó bú àwọn òbí rẹ̀ méjèèjì. kí ni òbí yẹn fẹ́ ṣe fún yẹn gan tó gbé wá jẹ́ pé búbú lẹ́ẹ̀ máa bú wọn kí láì dá aga tó rò pé bàbá rẹ lè ṣe fún ọ màmá rẹ lè ṣe fún ọ tó fi máa bú wọn má tẹ̀sí pé nǹkan ṣe ọpọlọ rẹ dàrú ṣùgbọ́n àwọn tó bá gbádùn tọ́lọ́wọ́ tí pé kí nǹkan sọpọlọ wọn kí wọ́n jẹ́ nǹkan tó ṣe kó sábẹ́jì púpọ̀ sí wọn lẹ́nu pé kí wọ́n máa bú wọn wọn lọ́dọ̀ àwọn ẹni tó ṣe pé wọn méjì kàn wọn ti yàyàkuyà wọn ti dìdàkudà àwọn ọmọ abú à ń bú bàbá àbú yẹn ni wàláhì kìí ṣe nǹkan bàbàrà lọ́dọ̀ wọn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi yóò tún dá ìjókòó kalẹ̀ láàrin rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ láti bú bàbá rẹ̀ ó lè ní bàbá àwọn èèyàn bù ní bàbá àwọn ìkà bàbá tí ò láàánú àbá tó bí ọ nìyẹn o ìdí abájọ tá a fi sọ púpọ̀ láàánú ni pé ó lówó kéé fún wa ní tí ó tó wa ẹ gbọ́rọ̀ ok àbùrọ̀mọ́ wa pé bàbá rẹ̀ láhùn àmọ́ kò ń bù nù àbùrọ̀mọ́ pé bàbá rẹ̀ lẹ́ni tó háwọ́ àmọ́ kò ń bù nù ọgbọ́n غلت أيديهم ولعنوا بما قالوا àwọn Yahudi àwọn aláìlórí lọ́wọ́ wọn lọ́wọ́ Ọlọ́run ọba ha dídè lọ́wọ́ rẹ̀ wà ní kanko Ọlọ́run ní ọwọ́ wọn ní ọkanko غلت أيديهم ọwọ́ wọn ní ọkanko ولعنوا بما قالوا Ọlọ́run sì làánà wọn fún wọn sọ كبيرة من الكبائر torí ẹ bàbá mi hawọ́ ahun bàbá mi bàbá mi fún wa lówó tí ó tó wa òun bú bàbá rẹ nìyẹn ebú mẹ́ta nítorí pé màmá sọ màmá wí màmá fọ má gbàgbé pé bó ti ṣe màá sọ àwọn kan wà táwọn máa gbọ́ bàbá mi hawọ́ ahun bàbá mi kì í fún wa ní tí ó tó wa ebú mẹ́ta wọn ní sọpẹ́ yọkan náà ni wọ́n kà wọ́n try láti modify wọ́n modernize lọ́nà tó kí títí alákọ̀ọ́kọ́ ọba yọ ọ̀sẹ̀ kejì ó yọ tẹ́lẹ̀ kejì ọba yọ ọ̀sẹ̀ kẹta ó yọ ebú mẹ́ta ló bú bàbá rẹ̀ ọ̀nà wa lọ fẹ́ ṣe tó fi fẹ́ là tó bá ti jọ́ gbé ndàlùkè yá mi bàbá tó ń ṣe sábà bí tó fi wà láyé tẹnu ẹ fi mọ̀ ọ̀rọ̀ sọ torí rẹ fi máa ń pé bàbá ìyá ọ̀háwọ́ kì í fún yín ní tí ó tó yín tó wálé ayé tẹ́lẹ̀ náà tó ní òpó náà lọ́ba ti máa sọ bẹ́ẹ̀. torí ẹ kí wọn máa bú òbí èèyàn aburú ńlá ni o ẹ ìgbà tó kà ni mami wa gbọ̀ díẹ̀ á mami rẹ̀ gbọ̀ díẹ̀ á ọdájú pọ̀ ọ̀gbádùn ó ti ń bú màmá rẹ̀ nù jágbọ̀ rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ tiẹ̀ mẹ́jọ tẹnu tiẹ̀ jáde pé ìwọ wá lẹni tí wọ́n gbọ́ lẹ́nu mami rẹ̀ gọ̀ mami rẹ̀ ọ̀gbọ́n ń mami láàmú. èébú ni ẹ̀ gbogbo àwọn kẹta wọn máa sọ tá àlùkò à ń sọ ńtọ́ tẹ́lẹ̀ òun ti ń bú bàbá rẹ̀ òun ti ń bú màmá rẹ̀ nìyẹn. ìgbà tí wọ́n sọ pé ń bẹ nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá pé kí èèyàn kó máa bú àwọn òbí rẹ̀ méjèèjì an yashtuma ar-rajulu walidayhi kì í ṣe kí n tàbí sallallahu alaihi wasallam ń gbà lérò ń bí ni pé kó bú wọn lójú wọn kétí wọn ò sì gbọ́ kì í sọ nìkan lè kì í sì ṣe pé tàbí sallallahu alaihi wasallam tó gbà lérò ni pé kó bú wọn lẹ́yìn wọn bó fẹ́ kó ṣe pé àwọn ọ̀gbọ́ létí ẹni tí ó wà jíṣẹ́ rẹ̀ fún wọn wọ́n jíṣẹ́ rẹ̀ fún wọn wọn ò jíṣẹ́ rẹ̀ fún wọn tó o ti wá bẹ́ẹ̀ yí pé o ti dá ẹ̀ṣẹ̀ ńlá yìí. من الكبائر أن يشتم الرجل والديه ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wípé kéèyàn máa bú àwọn òbí rẹ̀ méjèèjì ẹnìké pé an wa ma ba'daha mu'awwalatun bil masdar ayi min kaba kabair min kaba kabairi ṣẹtùmù rọjòlì wàlìdẹ ṣẹtùmù rọjòlì wàlìdẹ kí èèyàn kó bú àwọn òbí rẹ̀ méjèèjì inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ló wà tọ nísìnyí ìgbà tó ń sọ pé wọn bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní kí kó bú àwọn òbí rẹ̀ méjèèjì kí náà ń pèlè èbú gan ní gbogbo èdè láyé ìdá ń pèlè èbú òun náà ni kéèyàn mẹ́nu bà àléébù tí ń bẹ lára yẹn kése kí nǹkan yẹn ò sí lára rẹ̀ kọkàn wá sàn pa rẹ̀ báwo wá ni tí àléébù wọn bá tún sí lára rẹ̀ kọ́ ó bú kó tó parọ́ mọ́ níṣẹ́ ká pé ẹnu bàbá rẹ̀ máa rùn wọ́n sọ pé ẹnu dáàdi máa rùn kó ti bù ẹnu bàbá rẹ̀ sí irun yẹn láti tó ti pẹ́ nu wọn ò lè márùn ó ti bu ó ti ó parọ́ mọ́ so kéèyàn mẹ́nu bà àléébù tí ń bẹ láàrin èèyàn ni wọ́n ń pè léèbù yorùbá náà sọ pé èébù èébù ibi tó kù sí ibi tádínkù ti bá kọ́ máa mẹ́nu bà kọ́ máa mẹ́nu bà léèbù rẹ̀ ni wọ́n ń pè ní èébù. E gbàtà nàbì sallallahu alaihi wasallam sọkún minal kaba'iri an yashtuma ar-rajulu walidayhi ar-rajulu ni wọ́n sọ ń bì Adam akọnu Adam báwo wá ní wáá obìnrin lè sọ pé wọ́n yọ wá kó tiwa ti wá náà wọ torí àwọn àtúmọ̀ kéèyàn ó bú òbí rẹ̀ méjèèjì ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ló wà kéèyàn àti sọ pé kọkùnrin ìyẹn ni pé ọkùnrin àti obìnrin wọ́n dọ́gba nínú ìdájọ́ yìí bí ẹlọgọ ẹlfàárẹkọ pẹ̀lú títí ẹni tó lè yà wọ́n dànù kẹ̀kẹ́ ni kí láǹfààní tọ́wọ́ àbẹ̀nú ṣẹ̀ríà kọjá kọkùnrin lásán wọn fọ̀rọ̀ ìgbà wí kò sóbìnrin bẹ kò sí torí rẹ̀ tẹsítẹwò lè má ọtún máa rọjò lè fi hàdà lẹkọọ obìnrin dọ́gba pẹ̀lú ọkùnrin nínú ìdájọ́ yìí torí ẹ̀ ìnáwó máa ń sọ yìí pé الحقت المرأة بالرجل في هذا الحكم بإلغاء الفارق wọ́n fobìnrin ṣe títí ọkùnrin nínú ìdájọ́ yìí pẹ̀lú pé kò síyàtọ̀ kankan tó lè wà láàrin wọn. torí àmọ́ tí mo rọ́jú ló ń bì pẹ̀lú èèyàn kọlù yẹ sùn wọn ni ó dojú sú àwọn ànábì sallallahu alaihi wasallam kí ni ṣe ó lè yàn ṣe wá bóbi rẹ ó lè yàn ṣe máa já sí pé wọn sọ pé ó ti bóbi rẹ ànábì sallallahu alaihi wasallam níbẹ̀ ni ẹfẹ máa báwo lè yàn ṣe kó bóbi rẹ ni yẹ sùn mọ rọjò la فتحة لغة يشتم الرجل الرجل أمر مفعول به يشتم فعل مضارع فاعل رد ضمير مستتر وجوبا تقديره هو أي يشتم هو الرجل ní ìyànjú máa bófin rẹ̀ راني kékeré ìwọ́kọ̀ gbẹ́ni kí wọ́n kó fẹ́nu rẹ kó fi bú ẹlòmíì ẹ̀yẹ́sùtùmù abẹ́ẹ̀hu wa ọmọ kó ń tẹ̀ wá bú bàbá àtìyá rẹ̀ pé bàbá àtìyá rẹ̀ tó wà nílé lọ́kọ̀ lẹ́tà sí pé bàbá àtìyá rẹ̀ àwọn lẹ́lẹ́nu rúnrún náà bàbá àtìyá rẹ̀ àwọn náà ló lórí àìsè so ìwọ tí wọ́n ti kọ́kọ́ bẹnu àtẹ́lu ẹlòmíì ẹni onítọ̀ǹgbà tó wọn fẹ́ bu ẹnu àtẹ́lu ọ ó fi bú bàbá àtìyá rẹ̀ ni lábẹ́ òfin ìwọ ló bú bàbá àtìyá rẹ̀ adẹ́kọ̀ ti dẹ́ṣẹ̀ ńlá ìwọ ti dá ẹ̀ṣẹ̀ ńlá so pẹ̀lú báyẹn ọlọ́run ló máa yé bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ti ṣe ṣe sábà bí àti bú bàbá àti ìyá wọn èdè ń já sí páwọn gangan ni wọ́n bú bàbá àti ìyá wọn kọ́ lọ́n sànù wọn. ẹ rí i pé nǹkan tí máa jẹ́ kí ẹlòmíì ò bú bàbá èèyàn àti màmá èèyàn kò pa dandan kó jẹ́ pé bàbá àti ìyá tiẹ̀ ni wọ́n kọ́kọ́ bú nítorí pé agbọ́n jura wa lọ àwọn èèyàn níwọ̀n àtọ́jọ́ pé tọ́ba kà ti sọ pé àkílọ́sọ orí rẹ̀ ọ̀fẹ́ pé ni pé bàbá àti ìyá rẹ̀ lórí wọn kí ló ń ṣe orí rẹ ọ̀fẹ́ pé ìgbà tó wọ́n dáhùn ó ní bàbá àti ẹ̀ lórí wọn ò pé sọsọ ọmọ pé orí ọ̀fẹ́ pé nǹkan kúkú má sọ nítorí pé orí ọ̀fẹ́ pé ebú náà nì nítorí pé ọ̀yà wèrè ni so eléyìí túmọ̀ sí pé báwo wá ní sọ wá pé ìyẹ́ ìyá àti bàbá ẹ̀ òun ò ní gbọ́ lẹ́sẹ̀ kan láti fi san ẹsẹ̀ kan ẹsẹ̀ méjì yọ dàbò ọ̀nbi tó ti gbóná ni. tọ́ nítorí ẹ̀ nígbà tó ń sọ pé ọmọ ìyáwó èrè kí ló ń sọ fún ọ. ìyá àti bàbá rẹ àti àwọn àtìrántìrán ìyá láyà <laughs> bówó ṣe gbé yóò gbé níbi tó ti gbóná kókó kó lè mọ wá rẹ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ sọ ẹnu wa o. Hmm. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́mọ́gbàgbé ẹni tó mọ̀rọ̀ sọ wọ́n kà fún àwọn òwe ọmọ lẹ́sẹ̀ àwọn èèyàn wà láyé tó kó o lè sọ̀rọ̀ kọ́rọ̀ sí wọn lára àwọn náà sọ tiwọn náà ni bí wọn bá ń ṣe sọ títí ẹ bá kéré ètò gbóná jùlọ làwọn mú wa jẹjẹjẹjẹ bàbá rẹ jókòó táwọn wá bí wọn ti ṣe fi òkèlè lé òkèlè nínú wọn tí ma fi máa jẹ ìwọ tún wá mọ wá fi òkú ebú ògúlùtù ọ̀rọ̀ ebú ó tún máa fi ránṣẹ́ sí bàbá àtìyá rẹ̀ èyí tá a máa pé ọmọ òsè ní kókó máa bá ya rẹ̀ wa kókó máa bá ya rẹ̀ wọn náà ní lọ lọ́fẹ̀ẹ́ ló fò wọ́n sọ pé wọ́n ló ṣe kí ni wọ́n ló bú bàbá àti ìyá rẹ̀ ẹlòmíì ló bú o àwọn ló ti sábà dùn wọ́n ló ti sábà ẹni ọwọ́ á bú bàbá àtìyá ẹlòmíì náà ó tún ti fún bàbá àtìyá tiẹ̀ náà òun náà ti fún bàbá àtìyá tiẹ̀ nítorí pé ńgbà bàbá àti ọ̀já mọ̀ nǹkankan ńgbà tí ìyá rẹ tí ọ̀já mọ̀ nǹkankan lójú rẹ lójú ọ̀rọ̀ ọ̀rùn kan láti bú bàbá ń bàbá lójú ọ̀rọ̀ ọ̀rùn kan láti bú ìyá oníyà torí ẹ̀jẹ̀ aṣọ ẹnu wa o ẹ̀jẹ̀ akéè sára wa o kásọ ẹnu wa níbi ebú ẹ máa ń gbá àwùjọ táwọn Yorùbá ti wá pọ̀ àbí lu àwọn Yorùbá àfi kọ́ lọ́n kọ́ yàn máa sí àwọn ọ̀rọ̀ kéékèèké tí yàn máa yanjú nítorí nùbí láwọn àwùjọ mi láwọn yẹn máa bára wọn sọ̀rọ̀ nígbà sọ̀rọ̀ tani tí ò ti níjà tí ò ní kùn sínú láàrin ara wọn tẹ́lẹ̀ Yorùbá máa sọ di rọ́ọ̀fù nù sẹ́yìn bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn sáà lọ dúró lórí ìtàkùn ó jẹ́ pé àwọn Yorùbá náà sọ pé lé èṣù ni ṣe èṣù tọ́jọ́ rẹ̀ wọ̀n wọ́n níbi ẹni máa gbé wọ́n ní onílé oríta èṣù ọ̀dàrà tẹ bá débi àwọn oríta oríta yìí wọ́n sáà ti máa fetí gbọ́ ní ti máa ń lọ bẹ̀ ẹnìkan fẹ́ yà sọ́tọ̀ ẹnìkan fẹ́ yà sósì ẹnìkan fẹ́ nà ń gbọ́rọ̀ tí wọ́n bá wá jẹ́ pé wọ́n tẹ̀síra wọn bá wọn rọ̀ òjò eégún bẹ̀ o èyí táwọn bàbá àtìyá wọn sì forí kó ń bẹ̀ yọ ọkọ̀ jù especially ìyá ìyá dáràn lẹ́nu yorùbá àbí kò dáa fún ìyá rẹ̀ àbí ìyá rẹ̀ fẹ́ tófò ní tí ò bá lẹ̀ <laughs> so gbogbo àǹbúyà àǹbú bàbá àwọn kò jẹ́ nǹkan bàbàrà lẹ́nu yorùbá àyàfà àwọn ẹ̀ńtẹ́sìn bá tún sí àwọn tó bá ń tẹ̀lé súnà tó ń jìnnà sí ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ pálapàla àwọn lẹ́lẹ́ tí àfẹ́kùrú ọ̀rọ̀ burúkú báyìí lẹ́nu wọn kọ́ lọ́wọ́ bó ti wá lọ́kàn nínú wọn. ẹ̀gbà wa tó tún tẹ̀lé léyìí ìyẹn ni pẹ́pọ̀ tí ń bẹ nínú ẹ̀gbà wa lákọ̀ọ́kọ́ yìí òun náà ni pé ká sọ́ra fún àǹbù òbí wa o àwọn òbí wa wọ́n ga wọ́n ga lọ́lá wọ́n ga nípò àpọ́nlé tó lọ́wọ́ bá fún wa kò lè fààyè sílẹ̀ fún ọmọ láti jẹ́ni tí ọmọ wa bú àwọn òbí rẹ̀ òbí yìí tọ́jú rẹ̀ kò tọ́jú rẹ̀ òbí yìí dààmú fún ọ kò dààmú fún ọ ọwọ́ bíbí tó ti bí ọ ó tó ní tìtorí tó fi gbọ́dọ̀ bú wọn ó tó ní tìtorí tó fi gbọ́dọ̀ bẹnu àtẹ́lu bàbá rẹ àbí ìyá rẹ bàbá rẹ ni bàbá rẹ ìyá rẹ ni ìyá rẹ àdìsí sì tún fi hàn wá pé ẹsẹ̀ nínú òfin ṣẹ̀ríya ó pín sọ́nà méjì kaba'ir wa sagha'ir ẹ̀ṣẹ̀ ńláńlá àtẹ̀ṣẹ̀ kéékèèké nítorí tí ọba ṣẹ̀ṣẹ̀ kéékèèké anábì ọba ti sọ pé mínà kábà ẹ bàbá kan sọ pé mínà dùnú pé ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ sọ ṣùgbọ́n gbà tó ṣe kíkà bá ìrùwà sọgá ìrùwà anábì sallallahu alaihi wasallam sọ pé mínà kábà ẹ mínà kábà ẹ àmì ni lórí pé àwọn ìtọ́pẹ̀ lẹ́ṣẹ̀ ńláńlá wọ́n pọ̀ wọ́n pọ̀ pípọ̀ anabi sallallahu alayhi wa sallam kò sì dúró lórí pé mo fẹ́ ṣàlàyé gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá fún yín ó kàn ṣàlàyé iye tọ́lọ́wọ́n bá ní kó ṣàlàyé fún wa ni. nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó tún wà nínú hadithi yìí báyìí oní ẹnìkékẹ́ lẹ́nu ọ̀sọ́nu má bu òbí ẹlòmíì káwọn náà má bàa dẹni tó bu àwọn òbí rẹ̀ èébú tí ò ní èébú òbí ẹlòmíì nínú gan mẹjọ tẹnu rẹ jáde nítorí pé tó bá ti bú yẹn léèbú tó èébú ń bá fi lè dùn bàbá àtìyá rẹ lòun ní ó dojú èébú tiẹ̀ kọ tí ó bu wọn tátí tó ìwọ ló sì fa nínú àwọn ẹ̀kọ́ ilé tó wà ń bẹ náà ni pé ẹni tí wọ́n bá bú kó sọ ẹnu rẹ̀ kọ́mẹ́sì gbé ẹnu rẹ̀ lọ bá ẹni tí ọ̀sẹ̀ ọmọ lọ́sẹ̀ ọ̀ kí ló dé tó fi jẹ́ pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ló ń bó ọfẹ́ yọ ọ̀bẹ nìkan jà fọ́gún gbogbo lé ni ọ̀ gbádùn ni ẹni tó sì nìkan ọba wù yéésì kọ́ ajẹ́ pọ́ àmọ̀ sọ̀kù ọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá àti ìyá rẹ̀ kí làwọn ṣe fún un. wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa kórìíra ìjà tí ń bẹ láàrin yín àti àwọn kan ẹ méje kó tì yín lọ síbi àìní ìṣèdọ́gba tọ́rọ̀ bá ti wá dà yín pọ̀ pẹ̀lú wọn ìṣèdọ́gba ìṣèdọ́gba ọlọ́sùnmọ́ ìpayà ọlọ́run ọba jù eléyìí jẹba àdìsí tó tẹ̀lé lẹ́yìn náà tún wá látọ̀dọ̀ Amr ibn al abdullahi ibn amr ibn al-aws sàábì tó gbàtà lákòókò wa náà ló tún gba ẹlẹ́kejì wá ó ní minna al-kaba'ir 'inda Allah ta'ala an yastasibba ar-rajulu liwalidayhi eléyìí jẹ́ hadith mawquf ọ̀rọ̀ tó ti pé sàábì ló sọ ṣùgbọ́n tó ní ìdájọ́ wípé ọ̀rọ̀ ànábì ni torí pé nbẹ nínú téèyàn kàn lè fagbárí lásán sọ wọn máa ń sọ pé mawqufun lahu hukmu rafa' ọ̀rọ̀ sàábẹ ni ní jíjáde tó jáde ṣùgbọ́n onídàájọ́ pọrọ ànábì ni torí pé kọjá kàn lè fagbárí lásán sọ ó ní ìmọ̀ ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bákan náà lọ́dọ̀ ọlọ́ọ̀ an yastatabba kọjá pé èèyàn lèèyàn ń fẹnu wá káwọn èèyàn bò ń bú bàbá àdìyẹ wọn lọ ń tọrọ rẹ ìyẹn ni pé ìwọ jẹ ẹlẹ́nu àìdúró afẹnuwarọ afẹnujágéètì ọmọ wúlùkúlù ọmọ sọsọkúsọ ọmọ bá wọn bàbá ń bàbá jẹ ọmọ bú bàbá ń bàbá ó ti tọrọ pé kọ́ bú bàbá àdìyẹ àdìyẹ náà bí ìgbà tí o tún sanwó sẹ́ni ikú ẹ bá ń ṣe kó pé wọ́n bọ̀ bú bàbá rẹ̀ wọ́n bọ̀ bú ìyá rẹ̀ torí rẹ̀ má fi ẹnu ara rẹ̀ tọrọ èébú fún bàbá rẹ̀ má fi ẹnu ara rẹ̀ tọrọ èébú fún ìyá rẹ̀ ọmọ torí rẹ̀ pé kìí tọrọ èébú fún bàbá ọmọ torí rẹ̀ pé kìí tọrọ èébú fún ìyá gbóò láti àtọrọ rẹ̀ kọ́ máa fẹnu arọ́ fún un kọ́ máa fẹnu arọ́ fún ọmọ lọ́n bá sọ̀rọ̀ bàbá lọ́n sọ̀rọ̀ sí i ọ̀rọ̀ pa àwọn àtẹ̀yàn pọ̀ ọ̀n ti sọ̀rọ̀ sí bàbá àtìyá rẹ̀ wọn ò bí bàbá ńlá nìkan dáa tí ó sọ fáwa pé à wọ́n bí bàbá ńlá tèmi dáa nígbà tó pé àwọn bàbá tiẹ̀ wọn ò bí wọn dáa <laughs> ẹ mọ̀ pé wọ́n lọ tọrọ kó wọ́n bọ̀ fún bàbá rẹ̀ ní. kò sí ìyá náà ìyá játijàti kárádà á ìyá tèmi ṣe játijàti o ìyá tiẹ̀ lè jẹ́ játijàti mo rò pé yé wa torí pé ìwọ lọ́ọ̀fẹ́ nu pè pé kí wọ́n bọ̀ fún bàbá rẹ̀ wọn lọ fẹnu pè pé kí wọn bọ búyà rẹ tẹsí mọ̀ pé ọ̀rọ̀ tó sọ pé ẹni tí òbí tí ọba ti jọ lójú òbí ẹlòmíì ti ṣe fẹ́ jọ lójú wọn rí sọ wọn rí sọ ẹ má ta àwọn òbí yín lọ́pọ̀ ẹ ka àwọn òbí yín kún ọmọ máa fẹ́ ṣe àfojúdi sóbì rẹ̀ níbi tí wọn bá ti lẹ́kọ̀ọ́ torí sábàbí pé ń rí wọn jojúmọ́ torí àwọn sọ pé wọ́n yinjú ta lẹni tó wọn máa tó wọn máa rí iná jù tó wọn máa fojú kéré jù ọlọ́ni tí wọ́n bá ti rí ojoojúmọ́ ni ẹni jẹ́ ìrìn ojoojúmọ́ ẹ̀ ní mayì rẹ̀ sọ́ngbà tó ṣe pé ọmọ ó ń rí bàbá rẹ̀ lójoojúmọ́ ó ń rí ìyá rẹ̀ lójoojúmọ́ wọ́n máa sábà fojú kéré wọn ìdí nu tó fi jẹ́ pé lọ́nà kan àbọ́nà míì òun bú bàbá rẹ̀ òun bú ìyá rẹ̀ nítorí tó bá ti bú bàbá ń bàbá ó ti bú ìyá rẹ ó ti bú bàbá ó bá ti bú ẹni ẹlẹ́ni tó ti jẹ́ ó bú bàbá àti ìyá rẹ ó ti bú wọn ìwọ ló bú wọn ṣé bàbá àti ìyá rẹ ti ń bẹ tẹ́lẹ̀ tá ń bú wọn ìwọ gan lọmọ òsì tọ́tọ̀ rẹ ebú fún ìyá rẹ. ilé ìjọba Abdullahi bin Amr bin al ọ̀rọ̀ tó sọ yẹn èyí tó súnmọ́ ni kọ́rọ̀ ànábì nítorí pọ́ tayọ̀ ní níbo la ti mọ̀ pé ọ̀tá yọ bẹ́ẹ̀ nítorí pé ó ní mínà kẹfẹ́ ìrẹ̀ ẹ̀ǹdà wà ń bẹ́ẹ̀ nù àwọn Allah tí wọ́n á ṣe fóònù fi sọ àlùkùránì kankan lẹ̀ fún bóòlù tí wọ́n fẹ́ mọ̀ bẹ́ẹ̀ àjẹ́ pé eléyìí máa pe ọ̀rọ̀ tí sọ àfi sọ ni tó nídàájọ́ pọ́rọ̀ ànábì ni ọgbọ́ lẹ́nu ànábì ni ọkàn lè má sọ jáde àti múntàfẹ́ mú bẹ́ẹ̀ nígbà tó sọ pé minal kaba'ir 'inda Allah ta'ala bí n bẹ́ẹ̀ nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́dọ̀ Allah tọ́ga tó sì yàtọ̀ sádìsì tó síwájú àyàfi àlékún sin wọ̀tà hamza sin ta allati tadullu 'ala at-talab àwọn aráàfin mẹ́ta ti ń tọ́ka sí pé yẹn ń tọrọ. gbẹ̀ngbẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́dọ̀ Allah kéèyàn máa tọrọ èébú fún bàbá àtìyá rẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ̀ tẹ́lẹ̀ tó o bá mẹ́nu ẹ sọ kó o pẹ́nu rẹ̀ ń jánu ẹ̀yìn mẹ́yẹ ẹ̀ṣẹ̀ ìlú ẹ̀ fẹnu wà lọ́ọ́ fẹnu wá fáwọn bàbá àtìyá rẹ̀ kó wọ́n máa nínú àwọn ẹ̀kọ́ tó wà nù ẹ̀gbàwọ́ eléyìí ẹ̀gbàwọ́ yìí ó fẹsẹ̀ rinlẹ̀ lákòókò ó fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí Sheikh Al-Albani sọ pé hadith yìí hadithun hasan al-isnad ọ̀nà tó gbà wá gúnrégé nínú ẹ̀kọ́ tó wá wà nù hadith yìí ó náà ní pé. kíyàn mẹsẹ jẹ ni tí tọrọ pé kí wọn bọ ń bú bàbá wọn kó ṣe pé bàbá ọ ṣé ń tọ́ kí wọn náà fi tọrọ pé ẹ máa bá ń bú wọn o bí ti wùlé ó kéré títí àdéhùn yìí ó ṣe àfihàn pé máa tọrọ pé kí ń bú bàbá mẹjọ nínú wọn aburú ni mẹjọ nínú wọn aburú wà ní eléyìí tí ọ̀dà tí máa padà fa aburú tí ọ̀dà fún yàn tọ àdìsí tó tẹ̀lé léyìí wọ́n mú alábẹ́ àkọlé báàbò uqubati uquqil walidain ìyà tí ń bẹ fún ẹ̀ṣẹ̀ kéèyàn ni tí ò gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu ìjìyàwó ní bẹ fún wa kéèyàn jẹ́ ọmọkọ́mọ ọmọ abú. tí ọgbọ́nà sóbì lẹ́nu irú ìjìyàwó ní bẹ fún wọn. ẹ sì ti mọ̀ yín pé tí ọba ti sófin kò lè sẹ́sẹ̀ tófin bá ń bẹ inú ọmọ amúni pàkíyèsí pé ọmọ ti ń sẹ̀ sófin nítorí ṣe yí ya ayá máa ń bẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹnu lásán ò lè yí àyàfi tá a bá fọwọ́ tó le koko bí irin tá a máa fi gbá wọn mú náà ni aṣáájú wa Uthman ibn Affan radiyallahu anhu ló fi sọ pé inna Allaha la yaz'a bis-sultan ma la yaz'a bil-Qur'an ọlọ́run a máa tara àjọba a máa fi kó àwọn èèyàn lẹ́nu a máa fi kó wọn níjànú a máa fi lé wọn jìnnà sí ìbàjẹ́ a máa fi ká wọn lọ́wọ́ dè ní ìkánilọ́wọ́dè tó ṣe pé tá a bá lálùkùránì nìkan la fẹ́ fi máa báwọn èèyàn sọ̀rọ̀ kò ní ká wọn lọ́wọ́dè bẹ́ẹ̀. sílẹ̀ náà rí gbogbo ń dáhùn sọ eléyìí ọ̀dà eléyìí takò fi hàn lọ. tọ́gọ́ọ̀rù èèyàn ṣe ń gbọ́ tán fetí pàlàbà rẹ̀ torí wọ́n wò pé èyí táwọn gbọ́n dé òní táwọn ò lò ta ló máa wọn báwọn bá tún gbélé yìí náà táwọn ò tún lò ta ni ọmọ àwọn ẹ àmọ́ tó bá yẹ kí wọ́n sọ pé tọ̀hún láti wúyò ẹnikẹ́ni tó bá takò ẹgbà mẹ́ẹ̀ẹ́dógún péré náà ni wọ́n máa jí gbà fúnjọ́ mẹ́wàá yóò sì máa gbà láàrin jàǹbí tí gbogbo èèyàn ó ti rì àbí ní ẹnu mọ́sálásí táwọn máa ti ń jáde lásùbà ẹ pé ẹnì ò ní fẹ́ kápò ni wọ́n fi jó nítorí pé ẹgbà báwò. káàtóbi tó ń dàgbà dé wọn wà máa jíjẹ gba ọlọ́sàánú wọn tún lè gba mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún fúntọ́ mẹ́wàá ẹ dákun ọlọ́run mẹ́jọ jẹ́ mi. àwọn tó bá kí wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run nígbà ọlọ́run tó sọ fún wa ní sùúrà báyìí ẹja sọ̀rọ̀ ẹ̀yìn èèyàn ní yé ni gan lórí nǹkan tó ń ṣe wọ́n máa sábà sáfù pàápàá jùlọ tó máa ti tẹ nìkan jófin rí lọ́nà tó ṣe pé wọ́n fi hàn ará yòókù létí pé à níta ń wo fi eré yẹn tẹ́yìn náà bá ṣe ẹ kàn ni o oníkàlùkù ó dínà sí ẹgbàá Abi Bakra Abi Bakra sí abubakar Bakar bákàrù tiẹ̀ kò sí tá abubakar tá à ń bẹ́ ń parí orúkọ nagijẹ tiẹ̀ sàábí ńlá kan lòun náà nú àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam ó lẹni tí ó sáré wọnú kíláàsì lọ́jọ́ kan nígbà tí ànàbì sallallahu alaihi wasallam ti rò ó wá jẹ́ pé ó sáré wọnú kíláàsì. ó rò kó kó tó débi tí jàmáà ta sí kó tó wá rìn lọ bá jàmáà ní rò kó ọlọ́àbí tí mí hẹlẹhẹlẹ sí mí hẹlẹhẹlẹ tó àṣẹlá ń ta ló fi báyìí báyìí báyìí báyìí gbà tá wà lórí irun ọkùnrin yẹn bá lè mí lálẹ́bí tó lọ́wọ́ àṣẹlá ní ọlọ́wọ́n bó ń ọ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀kan náà àwọn rìwáyà lọ sọ bá àwọn rìwáyà míì tún sọ gbólóhùn míì kí la fẹ́ fààyọ ń bẹ̀ òun náà ni pé Abubakar òní sàábì yẹn ọgbà alátọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì ni ma min dhanbin ajdaru an yu'ajjala li sahibihi al-'uquba kò sẹ́ṣẹ̀ kan tọ́tọ́ sí kápọ́lọ́ ìjìyà rẹ̀ lójú kòkòrò fún yàn látàyè ń bì kéèyàn ti kọ́kọ́ jẹ látàyè ń bì tontigbọtọ bá jẹ láyé yìí ó tún jẹ tọrún o náà sọ pé máàmì àyòdá kérò lẹwọ pẹ̀lú ìtọ́lọ́ wọn tún kó pamọ́ fún pé yọ jẹ lọ́rùn kò sẹ́sẹ̀ kan téèyàn yẹ kákó tètè jìyà rẹ̀ wọ́n kájú jẹ́yà rẹ̀ látàyè ń bí minal baghi tọ́tayọ ọ̀tẹ̀ kéèyàn jẹ́ ọlọ́tẹ̀ ó di tẹ̀ mẹ́jọba ìjọba tí ń lo kìtàbù wa sunna àtirú rẹ àtirú rẹ ẹ wá lọ lẹbi àkókò ẹ kó nǹkan ogun jáde ẹ ní ẹ̀yin fẹ́ takòjọba ẹ sì fẹ́ pa wọn ní kẹni bá gbàjọba kó lọ́wọ́ kẹgbẹ fẹlómi eléyìí ni wọn ń pè ní alibọgì fẹ́ẹ́ tó ṣe bágìrì yẹn wọ́n lẹ́tọ̀ọ́ sí ká dà lógun kò lẹ́tọ̀ọ́ sí ká filẹ̀ wọ́n wá ní tí ẹ̀ṣẹ̀ kan bá wà tó lẹ́tọ̀ọ́ sí pé ká tètè kan ìyá rẹ̀ lójú fẹ́ni tó bá ṣẹ̀ látàyé ń bí yàtọ̀ sí ètò òtún jẹ lọ́kìyàmà tó bá jẹ́ ọ̀tẹ̀ yíyan ti tẹ̀ mọ́jọba kó n fẹ́ gbàjọba ìjọba wo ìjọba tó ṣe é pé tọ́hákìmọ̀ kìjàbá wọ́n sọ̀nà wọ́n ń tẹ̀lé tìrọ lọ wọ́n ń tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam yín wá lọ lẹ̀ tí a pò pọ̀ ẹ wá fẹ́ digun gbàjọba kó lọ́wọ́ àwọn ẹni tíjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ bọ́kíyán látàrí ọ̀tẹ̀ ẹ̀yẹ kẹ́sì jìyà rẹ̀ látàrí ẹ̀ ń bì inú ìyà tọ́lẹ́tọ̀ sí kí wọ́n tètè kán ìyá rẹ̀ lójú fẹ́ni tó bá inú wẹ̀sẹ̀ tó kí wọ́n kán ìjìyà rẹ̀ lójú fẹ́ni tó bá dárú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni. wàkọ̀tí àti rahim àti ẹ̀ṣẹ̀ kájákun ẹbí ẹ̀ṣẹ̀ burúkú lọ́nà wọn náà bẹ́ẹ̀ nú ẹ̀ṣẹ̀ tó ṣe pé ọ̀lẹ́tọ̀ tí wọ́n tètè kán ìyá rẹ̀ lójú fún yàn ládàáyé mi ẹni tó jákun ẹbí kò yẹ kó lọ lálàáfíà ó yẹ kó dàmà. ipò ohun ti dandan òun ti jìyà dọ́ba sọ àwọn ẹ̀ṣẹ̀ wọn yí báyìí ká mọ̀ ń ká lè ni o ká mọ̀ ń parẹ̀ ká lè bá jìnnà sí má jẹ́ ẹni tó ṣe pé yọ́ọ́ jọba ìjọba tí ń lo tírọ ọlọ́run tí ń lo súnà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà wọ́n á sàtìsí nbìkan ọwọ́ á ni àfikẹ́ jáde kẹ́ kó nǹkan ìjà jáde sí ẹ fẹ́ ba pa ẹ lè rí ìjọba tó kò sí ìjọba táwọn tó bá ti jẹ́ pé yẹn náà ní máa ń ṣèjọba kọ́lá kó sọ pé ń tẹ̀lé kìtàbù ọ̀sùnà àṣẹríà làwọn fẹ́ fi ṣòfin ẹ̀rí ibi tí ó ti kù díẹ̀ káàtó ńjọ́ kan lópin ìgbà tó bá jẹ́ pé ń tẹ́ ẹ̀rí tó kù díẹ̀ káàtó yẹn kìí ṣe kúfùrọ̀n bàwáà kìí ṣe ìṣekèfèrí tó hàn fótófótó pé ìṣekèfèrí lélẹ́yìí ìṣekèfèrí wọ́n pè wá lọ sídìí rẹ̀ kò rí bẹ́ẹ̀ kí wọ́n lè fẹ́ ní nǹkan tó sì jẹ́ pé tí èèyàn bá ti gbérù àwọn ìgbésẹ̀ báwọn kò sí tàbí ṣùgbọ́n wípé ńtọ́ dáa gan èèyàn bàjẹ́ irú ẹ̀bí tẹ̀ mẹ́jọba tí ń lo kìtàbù ọ̀sùn náà wọ́n bẹ nù àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ kọ́ lọ́wọ́ bọ́ kán ìyá rẹ̀ lójú fún yàn bẹ́ẹ̀ náà ni kéèyàn jákun ẹbí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni eléyìí tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa yóò ti torí rẹ̀ ó lè tètè kán ìyà lójú fún yàn látàáyé bì kó tó di lọ́la gbẹ̀ndà òkèèyàn tẹ́lẹ̀ ìgangan lọ́fà ní Imam Bukhari ló fi fi àdéhìí sí abẹ́ àwọn àkọlé yìí nítorí pé àkọlé yìí ni pé báábù uqubati uquqil walidayn ìyà tí ń bẹ fẹ́ni tí wọ́n bá ta ìgbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ méjèèjì tọkọ̀rọ̀ sí wọn lẹ́nu bẹ́ẹ̀ ni wọn kíkà jákun ẹbí àwọn òbí àti àwọn òbí lọ́kùnrin àti lóbìnrin àwọn àti wọnú mọ̀lẹ́bí rẹ̀ tó a gbọ́dọ̀ máa ṣe dáadáa títí ò gbọ́dọ̀ ṣàìdá sí eléyìí jẹba ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn wọn látọ̀dọ̀ Imran ibn Husayn radiyallahu anhuma Imran ibn Husayn yìí ọ̀kan náà àwọn sàhábà ni tó jẹ́ àwọn ará Mẹ́kà ó ní anabi sallallahu alaihi wasallam sọ pé ma taquluna fi zina wa shurbi al-khamri wa as-sariqa kí ni jẹ́ níjẹ́ fẹ́ sọ nípa zina ṣíṣe ọtí mímu olè jíjà qulna Allahu wa rasuluhu a'lam alọ́lọ́ àtìrẹ́nsẹ̀ rẹ̀ lọ́mọ́jù ọmọ ìdáhùn ìbéèrè tẹ́ ṣe yẹn o àwọn sàhábà mọ àwọn ara wọn àwọn ò ní fòrùkọ́kọ́ fòrùkọ́kọ́ lórí ní tí wọ́n قال أنا بني هن الفواحش أو إذا لا لا تبور جاي إنا لا وإذا لا وإن كتا تاركم أتي زنا أتي أوليجا وفيهن العقوبة ọlọ́run ti ti là kalẹ̀ irú ìyà téèyàn jẹ nítorí àwọn ẹ̀ṣẹ̀ tá a wí. àná àná òbẹ̀ṣẹ̀rùkùn ní akíbarì kaba ẹ̀yà àjẹkẹ́ fún yín nírò ẹjẹ ń fún yín rò nípa èyí tó ga jù nínú àwọn ẹ̀ṣẹ̀ èwo ló tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn sọ̀rọ̀ níbẹ̀ ni ẹ ṣàlàyé fún wa wọn ni aṣirku billahi azza wa jalla ká bọ ọlọ́run ọba tọ́ga tó gbangban ká bá wórogún ká fi nǹkan kan sorogún fún Allah nínú ìjọsìn ìyẹn ti ṣe ẹ̀ṣẹ̀ tó ga jù ẹlẹ́kejì wà uququl walidayn kéèyàn jẹ́ni tí ọ̀gbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nù wọ̀kánà mùtẹ́kì anábì sallallahu alaihi wasallam ó sì fẹ̀yìntì ló fi sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí anábì sallallahu alaihi wasallam lọ́ba tún ní wọ́n zòòr àtẹ̀rí èké ẹ̀rí èké náà bẹ́ẹ̀ nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó bẹ́ẹ̀ máa ń sin gbọ́ kéèyàn máa gbìyànjú láti jìnnà sí ètí ọ̀bá dáa kéèyàn wá gbìyànjú láti máa ṣe é tọ́ dáa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa pọ̀sàdédé ṣe wá láǹfààní pẹ̀lú pé àlàyé máa gbọ́ nípa kí ni ẹ̀sìn tọ́lọ́run fẹ́ kí lẹ́sìn tọ́lọ́run ọba ọ̀fẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ń ṣe lẹ́sìn lórúkọ ọpọ́ àwọn ń ṣẹ̀sìn kó lè bá jẹ́ ẹni tí ó dùn ní máa ṣiṣẹ́ ètò dáa tí ó sì dìnà sí ètò ọ̀dà ni kó lè bá máa ṣe ètò dáa kó sì dìnà sí èyí tí ọ̀dà ni torí ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni uququl walidayn kéèyàn jẹ́ ọmọ aláìgbọrọ̀ sáwọn òbí lẹ́nu bákan náà wa qawlu zur àtàrí èké ọ̀rọ̀ èké nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà làwọn ẹ̀ṣẹ̀ yìí wà ṣé wàá rí ẹ̀gbá wáyé bó ti ṣe ṣe àkójọpọ̀ àwọn ọ̀rọ̀ tó nítumọ̀ tó níláárí tó pàtàkì kò fẹsẹ̀ rinlẹ̀ torí rẹ̀ á lè á lè gbára lé lọ́wọ́ máa mú nǹkan tó wà ń bẹ̀ tọ́fi máa sẹ̀rí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní bó ti ṣe wáyìí kíkà lè Imamul Bukhari àti Muslim tún gbé jáde nínú tírà wọn kíkà lè Imamul Bukhari àti Muslim tún gbé jáde nínú tírà wọn ṣùgbọ́n wọ́n ti tọ́ka séèyàn bíi méjì nínú àwọn ẹni tó gba ilé yìí wá wípé wọn ẹsẹ̀ ẹni tó ṣe pé tí wọ́n bá gbọ́rọ̀ wá lè fẹ̀yìntì ọ̀rọ̀ wọn ká gbà wọlé báyà èyí tí Bukhari àti Muslim wá gbé jáde nínú Sahihi àwọn méjèèjì kò ti rú ọ̀nà kan náà yìí nítorí tó bá ti rú ọ̀nà kan náà yìí wá irú ẹnu àtẹ tí wọ́n bùlù eléyìí tí wọ́n fi sọ pé kò nílẹ̀ wọn ò bá bùlù tọ̀ náà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ tọ̀ torí pé alimami Bukhari kò lè dájú sílẹ̀ kó wá mú àdìsí kan kó kìbọnú tíra rẹ̀ ládìsí tó ṣe pé májẹ̀mú tí máa wò má dìísì kó tó kìbọnú tíra rẹ̀ ò sí lára rẹ̀ Bukhari ò ní kìbọnú tíra rẹ̀ láéláé kódà imamu Muslim tọ́jọ́ máa kí ó fún imamu Bukhari tí àdìsí ọba ti jẹ́ pé iye májẹ̀mú eléyìí tó ti là kalẹ̀ fún àdìsí tí ọba máa kọ sínú ọba pé sí lára mùsùlùmí náà ní kọ́ torí ẹ̀kẹ́ kò yé wa dáadáa àdìsí tó gúnrégé tí májẹ̀mú pé sí lára gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àwọn àfáà yìí ní wọn. wípé Bukhari àti náà tó gbé eléyìí ó wa nípa àwọn nǹkan tí ó bá wá ń bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam tí ó bá kọ́ àwọn sàhábà rẹ̀ lẹ́kọ̀ọ́ kìí ṣe gbogbo ìgbà ni Ànábì ọkàn máa sọ̀rọ̀ eléyìí jẹ́ ẹ̀kọ́ ńlá níta bá fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tá a sì ń fẹ́ pé ń tà nǹkọ́ wọn kó yé wọn kó wọn máa lò kó wọn máa fi ṣe wà wò àkànní máa wá bá wọn sọ̀rọ̀ báwọn ẹmú ìtọ́ bá wù yín bẹ̀ ẹ pè é tí ọba wù yín tì á máa fi ìgbà kan kọ́yàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú pé àwọn aláàmọ́rọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ á sì sọ débì kan tí nǹkan kan bá ń bẹ nínú tá a sọ tí ọba yé yín ẹ béèrè tọ́ba dijọ́ mi á bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìbéèrè tẹ́ ẹ mọ̀ nǹkan báyìí àbí lẹni tó mọ̀ nínú yín kọ́ náwọ́ kọ́ sàlàyé ká gbọ́ ṣe eléyìí jẹ́ uslubu nabawi fi ìlànà anábì sallallahu alaihi ni níbi àti kọ́yàn lẹ́kọ̀ọ́ sọ àwọn náà lára nínú àwọn nǹkan àwọn náà yẹ ká máa lò ní olùkọ́ tó sì mọ máa kọ́ yóò máa pààrọ̀ ọ̀nà tí ń gbà kọ́ ma láti gbàdégbà ni látòrí ẹ̀kọ́ o dúró bọ́rọ̀ gidi tí ọ̀ máa ti ń tó bá jẹ́ kọ́nà kan náà ni ojoojúmọ́ ọmọ lọ ọmọ bọ̀ bí àga bábà àwọn mọ́tò wa máa sọ di disco master tó bá ti wọnú tó bá ti wọnú hall tó fẹ́ deliver lecture báyìí àwọn ti máa sọ pé disco master is now around wo sì ní ọmọ akẹ́kọ̀ọ́ burú láì so wọ́n lè máa sọ akẹ́rọ̀kẹ́lọ́ akẹ́rọ̀kẹ́lọ́ akẹ́rọ̀kẹ́lọ́ ọ̀sán ṣé táyì sọ ní kí á jẹ́jẹ́ nù kì í ṣe tẹ̀sán jẹjẹjẹ múnáfíkì àdínì tó tí bàbá ń bàbá bá ti kọ́ ẹ̀kú tẹ̀lé disco master ó ti lọ́ọ́ tó bọ̀ one ó ti lọ́ọ́ tó bọ̀ two ó ti lọ́ọ́ tó bọ̀ three àbí káwọn kúkú bá gbé rẹ́kọ́ọ̀dù sí i. bàbá tó ṣe pé nínú tọ́kọ́ má education bó wọn sì máa kọ́ ma òun náà ní kí má jókòó kalẹ̀ pẹ̀mbọ̀ bọ́ ń bá ń kọyàn lẹ́kọ̀ọ́ torí jíjókòó tó bá jókòó pẹ̀mbọ̀ yóò máa pè fóorun àwọn mọ̀ wọn lọ́ọ́ jọ́tò náà wá ń kẹ́kọ̀ọ́ wá bí olùkọ́ tí ń kọ́ wọn ní bí ènìyàn ti máa ń kọ́ yàn lẹ́dùkéṣàn ní pé ó kékeré á ṣe ó wa máa lọ ó sì máa ṣàlàyé pé ah, á ti ṣe máa ń pé tá a bá fojú kan tó wò ó á rí tó pín sí báyìí tá a bá tún á wò báyìí àwọn fẹ́ rí ń sì ń jó <laughs> àwọn <laughs> so àwọn mọ́tò àgọ́tọ̀ kíkó máa ṣàtúndé o any newcomer òun náà tí wọ́n bá ti jókòó lẹ́sìn méjì ó pé yes you are all right Is a disco master bàbá ń bàbá bá dára torí ẹ ẹni tí máa ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ máa yí mẹ́tọ́ọ̀dù yín padà láti gbàdégbà ẹ má jẹ́ kí ọmọ tẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ yín máa mẹ́tọ́ọ̀dù ẹ̀yọ̀ kan bí àwọn olùkọ́ mi tí wọ́n máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bí ẹni sẹ́ni kọ́ máa kọ́ àwọn máa ń tafsir nílẹ̀ lárúbáwá nù tó sẹ́yìn wọn ò kẹ́ ẹ máa ń sàlàyé tafsir fẹ́yìn bì ẹni kọ́ máa sàlàyé sóni àìsè máa fẹ́ kọ́ máa má kojú wa kọ́ máa má kàwé kálí gbá kúránì yìí síbẹ̀ wọn kọ́ àwọn wọn kọ́ àwọn bẹ́ẹ̀ olùkọ́ kan á jókòó lórí àga wọ́n á ti jókòó pé nítorí àwọn bẹ́ẹ̀ ni pé ta ni ó lọ sí láìbírì ọmọ kọ́kọ́ náà wà ní sẹ́yìn gbọ́ rí olùkọ́ lọ mú tafsir al-Khazin ọmọ wa pẹ̀lú òkú ọlọ tó bá dé láìpẹ́ olùkọ́kọ́ ìfẹ̀tú ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n tafsir lọ́lọ́ jáńtìrẹ́ rẹ̀ Khazin Khazin Khazin Khazin àbí kí ni wọ́n pè ní àbí Hazimu ni àbí Hazimu ni àbí Khazini ni ọ̀dà àkọ́kọ́ tó yọ ọ̀dà àrùmọ́ lójú mọ́ àbí ọ̀dà ìbí tafsir ṣòkáni àbí ẹ̀rí kẹ́mẹ́ ó lè tún padà lọ sí table of content gbogbo òwe tó tiẹ̀ wá library pópópópópópópó ok àjọpẹ́ sin bá sọ̀rọ̀ mi'a wa thalathatin wa thalathin sin bá sọ̀rọ̀ tó fi wáwèé ọmọ wa sin bá sọ̀rọ̀ sin bá sọ̀rọ̀ sin bá sọ̀rọ̀ tó fi rí lára ara ibi tó ń kówèé sí one thirty three sin bá sọ̀rọ̀ hmm? ìwé náà nìyí ó ti kọ́kọ́ dúpẹ́ fọlọ́ pé mo rí tẹ̀sílẹ̀ rẹ̀ kásìn lónìí tó bá ti wá gbédé olùkọ́ ẹ̀kọ́ kí ló dé tó fi pẹ́ bá àmọ́ wà ní òkè kò burú ta ló mọ̀wé kanu yín tọ́tàkù àmọ̀wé kanu àmọ̀wé <laughs> kanu kálukú wa yunifásitì lẹ́wọ̀ ok wọ́n tẹ ìlú wo ló ti wá gbogbo nu wa náà wà tá ní àfi tiwa wà náà nù ìlú wo ni wọ́n ti wá ibi báyìí mashallah mashallah ọ̀yà kàkà gbọ́ kàtọ́ kàtọ́ olùkọ́ ò ní kọ́mẹ́ǹtì o tó bá ti kà á tó kà á tó kà á ok tani ọlọ́ba wa pé tafsir Allamatul Yamani wa ìwo ni tafsir Allamatul Yamani <laughs> wọ́n ní Fathul Qadir lil Imam Shawkani o tún lọ gbé wa nígbà tó tó kà tó tó kà tó kà jazakumullahu khairan ẹ̀kẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ gbádùn kí ni a fẹ́ ti ṣe kọ́mẹ́ǹtì lórí ti Allamatul Yamani olùmọ̀lá Yamani <laughs> gbogbo èèyàn ti wá dààmú wọn bá ti dólùkọ ọmọ bá wọn wọn bá ti dégbé ọ ah, ó lé nípa lọ tó gbèsè sí rò kájínù wa o o tó wá lè tó wá tó wá bọ̀ pé tẹ̀síìrì káàdì wọn ní jọ́gbọ́ o tẹ̀síìrì káàdì lọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ náà má ṣe ọgbà ẹ̀ ṣe má ṣe àná lẹ́ sọ kẹ́ tó kó di kórìí súnmọ́ yìí àbẹ̀ ti sọ́ ní bàbá kájínù tó ń torí ẹ̀ tólùkọ́ bá jẹ́ pé o ò mọ oríṣiríṣi ọ̀nà tó fi kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ó gbó kọ́ náà ni tàbí gbàtà wà ńlẹ̀ lárúbáwá kan gbogbo èèyàn gbogbo èèyàn yàgòl ntẹ́bi yàgòl tẹ̀kẹ́lẹ́m yàgòl olùkọ́ mi nù yàgòl <laughs> yàgòl ìyẹn pé yàrọ́jù tó ní lárúbáwá tiwọn yàgòl yàrọ́jù lárúbáwá tó ti dáná ni gbogbo akẹ́kọ̀ọ́ bá gbà zó olùdé o ọ sọ́ra pẹ̀lú yàzó sọ́ra yóò fẹ́ di ẹ o yàzó torí alẹ́dùn ọ̀sán náà ti lẹ̀ kọ́ nípa wa ẹ máa yí mẹ́tọ̀dì padà tọmọ sábà ti sọ̀rọ̀ yín fún yín kọ́mà kó di pé ẹ dé ẹ kàn yí mẹ́tọ̀dì padà náà kẹ́kẹ́ síbẹ̀ ẹ̀ ti sọ pé báyìí ni wọn ká àmọ́ bọ́yọ̀ ti gbọ́ ni bọ́yọ̀ <laughs> ti gbọ́ pé à sọ̀rọ̀ ni à sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ máa yí padà from time to time títsà tó dà lẹ́kítọ́rà tó dà kéé dúró lórí mẹ́tọ́dù lọ́nà tó ṣe pé tí wọ́n bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹni tí máa ń sùn yọ dájú yọ dájú àwọn bá mọ̀ pé kíní kankan lukọ́ kan máa múná lọ nínú wọ́n máa sùn ni wọ́n máa forí gbàgà. torí ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam fi sọ pé kí ni ẹ ka kí lẹ fẹ́ sọ nípa zina ṣíṣe ọtí mímu olè jíjà kí lẹ fẹ́ sọ nípa dání ọmọ pé wọ́n ràn dání dání ọmọ pé àwọn tẹ̀ bù ẹ nígbà tí olùkọ́ bá wá pé ẹ ní ma bí tí wọ́n lọ ẹ tètè sọ̀rẹ́ńdà wọn ọlọ́run àtànábì lọ́mọ torí àmọ́ ń tán gbà lórí. tó ti ká sọ pé ìwọ̀ ọ̀ràn ni aburú ni ó dàbí kólùkọ́ máa kọ́ yín mathematics ẹ ti wá sọ́ọ̀bù problem kan lánàá débi pé ẹ fẹ́ lo three hours olùkọ́ ń làágùn ẹ̀yin náà ń làágùn so olùkọ́ yẹn wá dé lónìí wá sọ pé um, fourteen divided by seven minus two equals to zero torí fourteen divided by seven equals to two minus two. Anybody to answer that question? We are in three hundred level pure mathematics. ọ̀rọ̀ títí à ń béèrè o kò lè jẹ́ zero o mo rò pé yé because ẹwọ́rọ̀ problem ta sọ́ọ̀bù lánàá ha kálukọ́ bá máa wò pé níbo ni tíṣà yìí gbé wa lọ gan ẹlòmíì ti lè máa sọ lọ́kàn ẹ̀mí ó kó department yìí o torí mi jẹ ẹsẹ ọ̀pọ̀lọpọ̀ lẹla ẹnà títí títí tí àmì dáṣe o tún á lọ gbé mi dé lónìí. so tí ọba wa máa ṣèbéèrè bá àwọn èèyàn mi lè máa wọ pé kíni nígbà tí three hours sí yẹn mo ṣe délé gbogbo ọgbà mi twenty minutes kò sí wàhálà ẹ dáhùn eléyìí olùkọ́ sì dọ́dúró ọmọ sọ̀jú 14 divided by 7 minus 2. In mathematical terms, what do you call it? In mathematical. Gbogbo ọmọ gbogbo mẹ. Ṣùgbọ́n èèyàn ṣe máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ni. Torí àìjẹ́bẹ̀ gbogbo akẹ́kọ̀ọ́ fojú di gbogbo olùkọ́ wọn ò sí ní màá kankan. Ẹ máa ṣèbéèrè, ẹ máa ṣèbéèrè torí pé èyí fẹ́ sọ pé ìmà kẹ́yìn tó wọ́nà kan tó àtìrí wọn tùnà àtìrí ni pé ta ni ó da nǹkan báyìí so àwọn ọmọ sì ti mọ ara wọn tólùkọ́ ọ̀bá sí lọ́dọ̀ wọn àwọn àkọ́ ọmọ jánu tí wọ́n sọ pé mo rò pé màá bá màjìdí pàdé ń bì nì ẹ ibi tá a ti pọ̀ gan ta ti bí lọ gbogbo ọjọ́ sọ ẹ kò sí ní mà táwọn akẹ́kọ̀ọ́ ṣe ń béèrè yìí o. ọ̀rẹ́ rẹ tó ti mọ̀ kọ́ ọmọ jà ní ọ̀fọ̀wọ́ gbọ pé ìbéèrè nù ẹ dá o mr olùmọ̀ ẹ dá o so yóò máa ṣe bí ìgbà tí ọkàn mi ò balẹ̀ láàárọ̀ yìí gọ́s mo gbájú láàárọ̀ yìí ọ̀dà ọlọ́ọ̀jà máa bá rere jí ẹ dá o ìbéèrè lónìí so tí yorùbá sọ pé àwọn ọ̀rẹ́ rẹ ọ̀ máa kà fún àwọn olùkọ́ mi náà tún wọlé ọtún sẹ̀bẹ̀rẹ̀ á kìíní ìgbóná tùún. so ẹlòmínà tún wọlé pé tó bá ti di pé ń jà ló pé ẹ̀rá kan dàkẹ́ gbogbo àtàwáwò ni wà á má dànù dòròdòrò kó ló dò làwa náà ni aláàmọ nǹkan àmọ́ náà ni yìí máa dé káwọn ọmọ olè kẹ́kọ̀ọ́ torí ẹ̀yin náà wo gbogbo ẹ̀kọ́ tẹ́ kọ́ láyé yín tí ì bá bí yín léèrè ẹ máa wo pé gbogbo ti ń sọlẹ̀ mà àmọ́ olùkọ́ tí bá máa bí léèrè ẹ rí i pé àìmọye research lẹ́ẹ̀ma ti kẹ̀tù wọlé sẹ̀rẹ̀ nítorí pé ojú ọmọ tì í ń dojúmọ́ pé kò sí ẹ̀sẹ́nì kankan tó lè dáhùn gbogbo òbéèrè yìí kálàfà ni wọ́n á bí yóò tì í ẹ máa lọ jókòó library gbogbo tí wọn ọbẹ̀ yẹn máa research ẹ̀ ẹ máa fi ọpọlọ yín gbogbo gbà pé ó yẹ kí n tún mele yìí náà ó yẹ kí n mele yìí náà ó yẹ kìí ṣe nítorí pé wọ́n bí ọ léèrè o ó yẹ kéèyàn tiẹ̀ nímàláyé yọ wà náà ní rẹ bẹ́ẹ̀. so intanet bí sọlọ lọ àti sọlọ ń tírèèni àwọn sàhábà lórí ẹ. tọ ẹ̀kọ́ tuntun wà ń bẹ o wọ́n bá ti bí wá léèrè kankan tá a mọ̀ àgbọ̀dọ̀ bàtìkò jẹ́ o ìmọ̀ ọlọ́ọ̀lọ́mọ̀ because tá a bá ṣe bẹ́ẹ̀ afásìkò ṣòfò lójú ọ̀nà pàǹkẹ́kọ̀ọ́ tó bá ti gbìyàn ní nǹkan téèyàn bá ti mọ̀ kéèyàn sọ pé ìmọ̀ ọlọ́lọ́mọ tí ìbá ipá nàbì bá wà láyé tí wọ́n á bi wá léèrè béèrè kan tí wọ́n á sọ aṣọ pé Allahu wa rasuluhu a'lam tó ti jẹ́ pé béèrè dábìí ó ní ti pẹ̀lẹ́sìn tọ́lọ́mù fi rán nàbì wọ́n á sọ pé Allahu wa rasuluhu a'lam. anabi wa sallallahu alaihi wasallam bá ti kú wọn bí wọn léèrè nípa ẹ̀sìn ọ pé Allahu a'lam anabi wa wọn bí wọn léèrè nípa ọ̀rọ̀ ilé ayé wọn bí wọn léèrè nípa wọn bí wọn léèrè nípa ṣe kápẹńtà ọgbọdọ tó gbà lọ́wọ́ rọṣọlù wàhálà o anabi mẹkọ ọ sọ pé Allahu a'lam Allahu a'lam Allahu alam ọlọ́run ló mọ̀ jù Allahu wa rasuluhu alam ọlọ́run àti ránṣẹ́ rẹ̀ ló mọ̀ sọ pé ọlọ́run ló mọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ló mọ̀ nítorí pé mímọ̀ jù ń ga eléyìí a kálukú sinmi àwọn Yorùbá àwọn sì máa fẹ́ gbìyànjú láti máa wí gbólóò yìí wọ́n á ti bí wọ́n ní fún wọn mà àmọ́ wọ́n lè má mọ bóòlù àti máa wí gbólóò wọ́n mọ̀ wá wíwì kúwì àjàrò àjàmù ìwọ ni àjàrò nyàmù kí ni àjàrò nyàmù kí ni jẹ́bẹ̀ Allahu a'lam wọ́n á sà àjàrò nyàmù. ẹ dákun màmá ẹ máa ń tẹ́ ẹ fẹ́ wí Allahu a'lam sẹ́bàtì wípé èmi ọ̀pọ̀ kéwù ẹ má wí kéwù má ẹ má sọ Yorùbá kọ́lọ́n ló ṣe kí ni kọ́lọ́n ló mà eléyìí jẹba anabi sallallahu alaihi wasallam báwọn sọhábà tí wàá sọ fún àwọn ọmọ anabi bá sọ fún wọn lẹ́ẹ̀kan náà bólùkọ́ náà ti ẹ̀kọ́ máa sè ń tẹ́ bá ti bí ọmọ léèrè tẹ́lẹ̀ náà ẹ fẹ́ tí kọ́ mà kó wọn mà ni ẹ wá ṣàlàyé fún tẹ́ bá fi lè ṣàlàyé fún yàn lẹ́yìn tẹ́ ti bí tí ọ ní tó súnmọ́ ni pé tó bá fi lè gbọ́ àlàyé kò ní gbàgbé mọ́ láéláé sọ anábì kì í padà wá sọ lẹ́yìn ìgbà táwọn sàhábà bá ti sọ pé àwọn ọmọ kánábì wa sọ pé ọ̀dà àti ní dáhùn ẹ̀ dáhùn náà ṣèbá anábì wa kọ́ alẹ́ pọ̀ anábì ní hunnal fawahish hunnal fawahish àwọn ẹ̀ṣẹ̀ búburú ni ẹ̀ṣẹ̀ tí ò dáa ni àwọn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí hunna ẹ̀rí wọn lo bọ̀míru àwọn tó ní làákàyè fún àwọn nǹkan tí ò ní làákàyè. ó túmọ̀ sí kọ́ tọ́lédè lárúbáwá bẹ́ẹ̀ tẹ̀lifá nàbì sallallahu alaihi wasallam sọ pé ó lè sọ pé hiya al hí hiya al-fawahish sọ̀sì wọn lọ hunna wọn lọ dọ̀míìrù tó ń tọ́ka sí jámù an-niswa wọ́n ti hunna al-fawahish. وفيهن العقوبة ìfìyàjẹni lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ sì tún wà tọ́lọ̀ ti là kalẹ̀ ẹ̀mọ́kẹ́ tó bá ṣe zìnà ní ìsinú kọ́ ọ̀nà lẹ́gbọ̀ ọgọ́rùn tí ò bá ti dábìlẹ̀ kọ àbí kí wọ́n sọ lóko títí tí ó fi kú ẹgbẹ́ ọgọ́rùn yìí wọ́n tún fi pamọ́ fọdún kan àbí kí wọ́n sọ lóko tí ó fi kú tó bá dábìlẹ̀ kọ ẹni tó mutí ó parí sí ogójì ẹgbà gẹ́gẹ́ bí ntẹ́nu àwọn sọ̀hábà kò lè lórí yọ sọ ẹni tó sì jalè ìyá tí ẹni kan gbé lọ́wọ́ ní déédéé ọrùn ọwọ́ wọn kàn rọra rẹ ní bẹ́ẹ̀ kálukú sinmi nù ìbọn wọn náà ló fi ń jalè kí ló tún kù tí ó tún fi jalè kò sí mọ́ anabi sọlọ lọ àlè tó náà sọ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí kó ti ṣe burú tí ọdá tó bá lò mà yìí gbélé ń jáde lẹ́gbẹ̀ẹ́ àwọn àwọn ẹ̀ṣẹ̀ kan táwọn tó jẹ kàbìtì kàbìtì ẹ̀ṣẹ̀ ẹjẹ ń sọ wọn fún yín o anabi sallallahu alaihi wasallam ó tún yí ọ̀nà tí ó tún fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ padà ní. ala unabbi'ukum bi akbaril kaba'ir ẹ yọ àjẹ́ kí n sọ fún yín nípa àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù àwọn ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ yọ àjẹ́ ń sọ fún yín ó tún gbé wá lójú ọ̀nà àbẹ́rẹ́ kí sẹ́ẹ̀ ń fẹ́ àbẹ́ ẹ̀fẹ́ àfẹ́fẹ́ àfẹ́ àfẹ́ gbẹ̀sìn wáyé eléyìí ò dáhùn wípé àmà dáhùn nǹkan tí kan bùkátà ni pé à ń fẹ́ kẹ́ ṣàlàyé fún wa anabi wa ni ashirku billahi azza wa jalla ẹ máa dìímú bikibi kò bá jẹ́ náà kuraani kò bá jẹ́ sunna tó máa ń tọ́ka sí ètò tó bi tó burú jù tó bá lùmàjù tó bàjẹ́ jù nínú ẹ̀ṣẹ̀ ẹ rí i pé ashirku náà ni wọ́n kọ́kọ́ sọ kọ́lọ̀ wọn dà kún kọ́lá wa kọ́ sọ wa ń bi ashirku shirku wa wẹ́ débi kó anabi sallallahu alaihi wasallam ní shirku tó lè ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú àlùmọ̀ yìí ọwẹ́ ó ju ìrìn àwúrẹ̀ bẹ dúdú lórí àpáta dúdú lóru tó ṣókùnkùn gbèrìkìtì lọ bó láti fẹ́ rí ní ṣírùkù táwọn èèyàn kò sínú rẹ̀ nínú ìjọ yìí torí rẹ̀ ó ṣeéṣe kéèyàn ti ṣe ṣírùkù kọ́ mọ́mọ́ nànàbì sallallahu alaihi wasallam fi máa ń ṣe àdúrà pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lamu wa astaghfiruka mimma la a'lamu wọ́n lọ́n mọ́ ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó ma ẹbọ lẹ́bọ tí ọ wá sí mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ nípa èyí tí wọ́n mọ̀ pé mo ti ṣe tèmi ọ̀mọ̀ ànábì máa ń ṣàdúrà yìí ní gbogbo ìgbà lójoojúmọ́ ó wàá làwọn akúrúntù ànábì tí ò ní ṣẹbọ rárá rárá rárá ń ṣàdúrà báyìí ó làwọn akúrúntù tọ́. So, torí rẹ̀ ṣírùkù ó burú o wọ́n á ní ẹ́ ẹ má bàa sọ̀rọ̀ ṣírùkù àwọn ò lè ṣe mùṣírìkù náà àwa àwa ni àwa ọmọ lè má mú àwa ọmọ àfa àfa kọ lè má mú kọ ìbọ̀pọ̀lọpọ̀ àwọn àfa náà ẹlẹ́bọ ni wọ́n ìbọ̀pọ̀lọpọ̀ àwọn lè má mú náà ẹlẹ́bọ ni wọ́n dájú kò lè ṣe lè má mú àbúkọ́ pé wọ́n ti pè ń bẹ́ǹdì wèrè ó ń dé bẹ́ǹdì ẹ̀ ẹlòmíì kan bàjẹ́ bẹ́ǹdì rẹ̀ ní mọ́tíláṣí bàjẹ́ ògùn kí ló dé ó ní àti ah, nǹkan bá lọ ṣe kí ni tó ń bá túbà ń tẹ́ tó ń bá làmọ́ lórí olè dálábà wọn. ok babaláwo la fi tẹ́lẹ̀ máa mú àtìyànyàn àbá àtìyànyàn àtìyànyàn tó nítorí jẹun pé káàlà àwọn babaláwo náà ṣe torí àwọn sọ pé iṣẹ́ awo ń ga àwọn àbá aláwo tí wọ́n tún jí dojú ti àwọn aláwo sàǹsàn lọ ní báwọn ṣe ń ṣe awo òfo ó tún jí dojú ti àwọn aláwo gbàgbà lọ nítorí pé wọn máa bá gbogbo àwọn aláwo ṣọ̀rẹ́ ọgbà àṣírí lọ́dọ̀ ilé ó tún gbà lọ́dọ̀ ilé ó tún gbà lọ́dọ̀ ilé ó tún gbà lọ́dọ̀ ilé yóò máa dájọ́ babaláwo sì lọrẹ kan tí ń gbà àṣírí lọ́wọ́ rẹ̀ ọwọ́ ètò ti kọ lọ́dọ̀ àwọn ọ̀gá rẹ̀ òfò yìí náà ni torí rẹ̀ ṣọ́ra fún ìfẹbọsọlọ tí ọ̀rọ̀ rẹ̀ bá burú tó bá lùmọ tó bàjẹ́ tí wọn bá rí ìfẹbọsọlọ níbẹ̀ okú oríire wọn máa kí ọ ńlọ́fà tí wọ́n fi fi àdìsí ibọ̀ bí ṣíṣe àwọn òbí méjèèjì ká má gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ká òbí wọn kún kankan fa tó wọn wò pé àṣejù bàbá yẹn ti pọ̀ jù bàbá rẹ̀ náà bàbá yẹn màmá yẹn ti lè ṣe kíní ká jù màmá rẹ̀ náà nù fa kò sínú kó sọ pé káì tí wọn náà káì kò sínú kó sọ pé ṣe nǹkan báyìí kò jìnnà sí nǹkan báyìí kò jìnnà sí wọn èsè kò ti ya garawa ó ti dọmọkọmọ torí ọmọ rere yọọ máa gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu nítòbí bá ní kò ṣe wàá ṣe nítòbí bá ní kò pati wàá pati lópin ìgbà tí ọba ti ta kò fi ọlọ́run ọba ẹlẹ́dàá o ò ní máa ka ohun òbí rẹ kò tó da lóhùn o sì ní máa lọ òbí rẹ ń fún lórí ti ń bọ́ sọ kó o tó sọ pé ọgbọ́ yìí. sọ̀rí ìyẹn òṣìṣẹ́ nídìí kí wọ́n ṣe pè fún ọkọ mọ́ ó gbogbo ohun tí wọ́n náà ń ṣe fún ọ kò nídìí èkó ẹ̀hán pé kíní kan àdàbí yorùbá lẹ àdàbí kan la dàbí àní bá ti jẹ́ kó ọmọ burúkú ni wọ́n ti gbọ́rọ̀ sóbì rẹ lẹ́nu wọn náà gbà láti ayé títí dákè yá àkíyè sára o bí lẹ́yìn ti ṣe sára bàbá àti màmá yín kí tọrọ lọ́dọ̀ ọmọ yín náà sọ láì dára yín sọmaari làyín jẹ́ sóbì yín ẹ̀ máa gbọ́rọ̀ kí á làyín tọrọ lọ́dọ̀ ọmọ yín ẹ mọ̀ pé gbàtẹ́ fi wọn kà náà wọ́n fi san fẹ́yìn náà wọ́n jọ ọmọ burúkú sóbì rẹ̀ ti jọ dáadáa sí ọmọ náà ní jọ dáadáa sí pé wọn náà ń dìde tó ń dìde ń dìde sunlé ọmọ yìí wàhálà tó sí bàbá police station rí torí wọ́n lọ lọ sí sunshine omu tíì ó tún ní kí wọ́n bọ̀ dín ẹyin sí wọ́n fi bọ́tà sí búrẹ́dì ó sì jẹ́ gbogbo ẹ̀ tán ó ṣe kínní ọba pòórá ó ń tì wá lẹ́yìn láàárọ̀ àbí ọ̀wọ́ ọba tiẹ̀ náà wá dárú ẹ̀wọ̀ ọba ọ̀sáàbù ó tún ra súyà sí tiẹ̀ ó tún ní wọ́n bọ̀ ń ṣe ńdómì ìwọ òsì gba súyà ńjọ́ sí òfin ńdómì sí ọmọ náà túlẹ̀ wọ́n wá lè jẹ́ náà ọ̀wá nírú ọmọ wúlọ́mọ yìí irú bàbá òní wọ́n nítorí pé ntí wọn náà ṣe ntí wọn náà ṣe ilé ẹ̀ lọ́gbà lọ́dọ̀ ọmọ rẹ àánú àti ìsìnkú alágbòsí lọ́lọ́ so nítorí ẹ̀ bó ṣe rí nu ṣe rí nu ọmọ mi bàbá rẹ̀ ò ní bíbí rí ọlọ́pàá pírọ́blẹ́mù pẹ́jẹ ẹ̀rù ọmọlọ́pàá ṣe yẹ kí gbogbo bẹ́ẹ̀ bá ti ń kọ lọ́wọ́ báyìí ọmọ àbọ̀ ni ọmọ mi gan tún sọ pé kí ni ó mọ̀ pé bàbá òun ti wàhálà kan wọ́n fẹ́ kó wọn gbọ́rọ̀ àmọ́ òun ní gbọ́rọ̀ torí tọ́lọ̀ òun ní gbọ́rọ̀ tó ìwọ náà àgbà adé kan àgbà adé sí ìwọ náà àgbà kan àwọn ọmọ tiẹ̀ náà ń dàgbà wọ́n ń dàgbà mashallah mashallah bàbá tiẹ̀ tí wọ́n fojú rẹ̀ rí mà ó náà jókòó ọ̀fọ̀ lẹ́rán ń wòran ilé ni wọ́n gbérò ìwà ẹ bẹ bá ń bá ìwọ náà nù bá ee bá mi ẹ̀jẹ̀ mi kò lúrí ó ti bẹ̀rẹ̀ sí ní ń ga kò tí ì ga jù ó ní kò tí ì ga jù ó múra yọ ga o <laughs> àdájú ya ẹ bó lẹsẹ ló máa sọ yọ yọ̀ọ̀ka agbára aṣọ tí wọ́n máa ń tè má pò ní kamọ́ngbọ̀ bá yá lórí tèmi náà mọ̀ ń bá yìí ibi ọba mi dé nì. ẹ̀ nà torí tí wọ́n náà ṣe lọ́ọ́ gbà tó ṣe ni wọ́n náà gbà wọ́n láì sẹ́lẹ̀ mi fojú òbí rẹ̀ rí tóbi fi dìdàkudà nínú àlàáfíà wọ́n láwọn máa kó ìdá sẹ́fẹ̀ntì rẹ̀ bẹ́ẹ̀ sì ni yọ́ọ̀ máa dùn yìí ọmọ tí mo bí ṣe wá lè yàyàkuyà ọmọ tí mo bí ṣe lè má gbọ́rọ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ pé níta ẹ sì máa gbogbo tóbi sọ torí tèèyàn náà nì torí tèèyàn ni adákun sẹ́ni ìsìtì wọ́n bá gbọ́rọ̀ tó ṣe tí bàbá rẹ̀ ní kò ṣe tó ní kọ́ tọ ojú ọ̀nà báyìí báyìí báyìí inṣàlá torí látàrí experience àwọn ti mọ̀ pé ní ọ̀padà fẹ́ já sí ni ìyá táwọn sì ti jẹ nínú ìgbésí ayé wọn wọn ò fẹ́ kọ́ jẹ́ dáadáa táwọn rí wọn fẹ́ kó ti rí dọ́bù dọ́bù dọ́bù dọ́bù rẹ̀ kó tiẹ̀ tó dàgbà débi táwọn ti ń gbà táwọn ti rí débi tó bí máa plan fọmọ nù èèyàn wàá sọ pé bàbá yẹn ọ̀gbọ́n tó ọkọ̀ máa da yẹn láàmú ni òkè fún mi tí wọ́n ti sẹ́ máa kojú wọn rí mà lọ́mọ bá ní ọba di pé gbàgbàgbà wàhálà bá bẹ̀rẹ̀ ọmọ ọba gbọ́rọ̀ mọ́ tó bá wá yá tí wọ́n ní ẹni kò ní ti pẹ́ wọn náà láwọn ẹsẹ̀ ẹjọ́ dẹ́rọ̀ ẹ wàá jọ pàdé ń bì kánjọ́ tẹ̀mí tí bàbá rẹ̀ ọ̀fẹ́ kọ́ tẹ́lẹ̀ ni wọ́n ah, wọ́n wà ní ah ní ministry of foreign affairs wọ́n máa lọ kíyàn bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti ti nìyẹn ah ó tún rọ́ rẹ mi níbo lẹ́yìn wà èmi ambassador wípé nísìn èmi ni special adviser sí VC University of Kenya. sẹ́mi pé yọ yanu kò sí ti ọ̀ràn ok ìgbà tí bàbá rẹ ń sọ tó ọ̀gbọ̀ tí ìyá rẹ ń wí tó ọlọ́ọ̀gbọ̀ ó sì lójú tó fi sùn ẹ̀jẹ̀ ó lójú tó fi sùn ẹ̀jẹ̀ lágbájá ti graduate tàmẹ̀dó ti graduate lágbájá òrí yunifásitì wọ̀ ọ̀gbọ́n tó ti gba hnd on process báyìí bí wọ́n tún ṣe fún ní wọ́n uplift rẹ̀ tí ó ṣe masters degree bíi báyìí ṣe mọ̀ pé ìjọ yìí àbá mi wọ́n mọ̀ kọ́rọ̀ òdodo lẹ́ bá mi sọ èmi ní gbọ́rọ̀ pé bá ọba gbé ẹnu ẹkún wájú mi tẹ́lẹ̀ ṣé bàbá rẹ nídìí gbogbo àlọ́ ntì ẹ̀ tẹ́lẹ̀ ebó ntì mà yóò bá sọ pé tí kí bá fèsì bìkan nu gbó ta ni ọmọ ọgbọ́n táwọn ń kọ́ síbó níwọ̀n ọgbọ́n ni ok tí wọ́n fi di dáadáa ni tó wò yá rẹ̀ àbó wo àwọn ata ló fi tó fi lọ bẹ̀ ebi bàbá yìí náà ni wọ́n máa gbà rù bàbá yìí náà ni wọ́n máa jìyà nítorí tiẹ̀ wọ́n wá ní wá jìyà àwọn fẹ́ jìyà nítorí tiẹ̀ àwọn fẹ́ sànù rẹ̀ onímì nídìí ẹ̀ tó sì nídìí ẹ̀ fún níjọ́ gbogbo yẹn bá rẹ́rìn ẹrù káwọn òbí gọ̀ ni wọ́n gọ́ kò sẹ́nìkan nínú àwọn èèyàn láyé lónìí tí ọmọ abú òbí rẹ̀ tẹ́ bá da jókòó tí ò ní padà gbà kó nǹkan lọ máa bú kí lọ fẹ́ sọ kó bèrè òsì ìyànjú wo lọ fẹ́ sọ kó bèrè ọgbà fún àmọ́ ńgbà tó mo bá ní gbogbo ìyànjú tẹ̀ ń gbà kó èsì tèmi kò sí ní tí mo fẹ́ fi ṣèjú wọn náà ó ṣe tán láti sunkún torí di eléyìí ká gbọ́rọ̀ sóbì lẹ́nu dá o ká má ta òbí wa lẹ́nu ọ́ dá o òbí wàláhì ó lè má ma kankan ó lè má ma òwe ó lè má ma kí ó àmọ́ ní táwọn ń rò fún ọ dáadáa kò ní tètè yọ kójọ́ mọ́ wàá lọ jùmọ́ lọ́wọ́ kó tó yí ọ ni ọmọ kan á sọ pé bàbá òun ọ̀gbọ́n màmá òun gọ̀ ẹ̀fí ẹnu rẹ̀ ló náà wà ká gbọ́rọ̀ sóbi wa lẹ́nu pàtàkì o ká gbọ́rọ̀ sóbi wa lẹ́nu pàtàkì o ẹni ọba gbọ́rọ̀ sóbi rẹ̀ lẹ́nu wọn ni kánà lọ́ọ̀dà kábàámà lè pàtàkì Ànábì sallallahu alaihi wasallam tó wọn atọ́ka sẹ́sẹ̀ ni ó pè ní azur qawlu zur shahadatu zur ọ̀rọ̀ èké ẹ̀rí èké irọ́ pa ọ̀rọ̀ ọ̀rọ̀ agbọ́dọ̀ dènà ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni tó bá ti rọ̀ lọ́rùn láti máa parọ́ gbogbo ẹ̀ṣẹ̀ yòókù ni ọ̀rọ̀ lọ́rùn nítorí pé irọ́ tẹ rí yẹn ò ní ìpìlẹ̀ gbogbo aburú irọ́ ìta bá ti kárọ́ mọ́ ọmọ lẹ́nu ó kó gba ìbáwí gidi ó yẹ kó gba ìbáwí gidi kó mọ irọ́ ńlá burú gidi tó sì pè fún ìyà gidi so lẹ́ẹ̀dì lè gbà lọ́wọ́ àwọn àwà burúkú mi ẹ̀dáàrẹ̀ ọmọdé ni ọmọdé ni afílẹ̀ ń bọ̀ wáyé ìgbà tí ó yẹ sí ó lè má ṣe gbà mọ́ ọ. ẹ̀yin náà bẹ́ẹ̀ bá wá fẹ́ àwọn ẹni tó wà lọ́dọ̀ yẹn ọmọ parọ́ òótọ́ sísọ dọwọ́ ti yín náà ẹ̀hẹ́n ọ̀gẹ́rù tàkìyé yàmúrù náà bẹ̀ tọ́kà tọ̀bíìbù yòdáwì náà wà hùwà tàkìyìmù ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run tó ní àmà bẹ̀rù ọlọ́run olùtọ́jú aláàárẹ̀ ń fún wọn lóògùn tó ní òsì gbádùn ìlú ọlọ́ọ̀kọ́ kọ́kọ́ lò ó. sílẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ abẹ́lẹ́wọ̀n bẹ́ẹ̀ ní dáa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára ju àtàwọn òròyìn rẹ̀ tó gbádùn kó fi wá ṣe kóńgẹ́ rere ó sọ alọ́kan náà tó máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ó sọ alọ́kan náà tó máa sokùn ẹbí pọ̀ ó lọ́ máa ṣe wá lọ́kan náà àti máa jákun ẹbí ó sì máa ṣe wá lọ́mọ aláìgbọ̀rọ̀ sáwọn òbí rẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk oníbèrè ìbéèrè láti èkó sọ pé kí ni ìṣẹ̀rí àsọ nípa ẹni tí bu ẹnu àtẹ́lu ànábì àti ọlọ́run kí ni ìṣẹ̀rí àsọ nípa. ọkọ ni pé ìgbà àjò káàárẹ̀ ìkànnà ètò ìpínlẹ̀ tí. ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ láyé tí wọ́n bá wá ṣe ìdájọ́ kan lórí ìṣẹ̀lẹ̀ yẹn gbàyẹn làwọn wà máa ṣèbéèrè ṣíṣèbéèrè irú eléyìí ó máa ń túmọ̀ sí bákan méjì àkọ́kọ́ ẹnikẹ́ni pé àwọn èèyàn ń ṣèbéèrè irú eléyìí láti takò tí wọ́n ṣe ní ìdájọ́ pé ìdájọ́ wọn bá wọn láàmú wọ́n wá ń wẹ́ ní kúnra tó wọ́n wá sọ pé òfin ṣẹ̀ríà kò sọ yí pé ẹni tó bá bọ́ lọ àbọ̀ bá bọ́ ànábì kan pa táwọn fi wá máa kọ̀ǹdẹ́mù ìdájọ́ tó wá pé ara rẹ̀ wọ́n ti sọ àbí kó sì jẹ́ pé wọ́n ń ṣèbéèrè ní nítorí pé àwọn òkúkú mọ̀ tẹ́lẹ̀ wọ́n á fẹ́ mà ní ìsìn náà la sọ pé gbàdúrà káàárẹ̀ ìkànnà á fira wa sílẹ̀ fún afẹ́kọ̀ọ́ nípa ìsìn wa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn á sì máa ń pa rẹ̀ kó tó di pé ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ wọ́n bá sì dájọ́ lórí ẹnìkan tó ṣubú sínú àṣìṣe báwọn kò ní yà wá lẹ́nu lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa wọn ò mọ iyì ànábì fànàbì wọn ò máa gbéga rẹ̀ fún un ló ti rọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn láti máa bẹnu àtẹ́lù ànábì sallallahu alaihi wa sallam wọ́n kọ́ lórí wọ́n sọ lọ́rọ̀ irú ìwọ̀sí irú àbùkù táwọn máa fi lọ́ra wọn láàrin ara wọn síra wọn wọn fẹ́ máa fi irú rẹ̀ lọ ànábì sallallahu alaihi wasallam òfin ọlọ́run sì dá lórí pé ẹni bá bu ẹnu àtẹ́lù ànábì tó bá bu ànábì àbó bu ọlọ́ ìdájọ́ rẹ̀ nìkan pa òfin ọlọ́run gan gbà kó nítàn wọn sọ pé mo ti ronú pé wàdà mo túbá wọn gba tútúbá rẹ̀ wọn pa náà tó bá bá ànábì bá ń bẹ láyé ìlọ wa sọ pé mo bú wa ànábì foríjì mi ànábì bá lòun foríjì hàn ó foríjì hàn àmọ́ ti kú kò sẹ́ni tí ànábì sì fà kalẹ̀ pé máa bá ń foríjì hàn torí àwọn sọ pé ẹni tó bá bú ànábì sallallahu alaihi wasallam wọ́n pa torí ẹni dání wọn mú ní kánò ọkọrin ó fi bú ànábì sallallahu alaihi wasallam tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ ṣèdájọ́ pé pípa ni wọ́n pa wọn ò ṣàṣìṣe nù dájọ́ yẹn rárá ẹjọ́ tó yẹ kí wọ́n dá náà wọ́n dá àbẹ́yìn náà fẹ́ bú ànábì ni. náà. ní bèrè ìbéèrè pé ṣé téèyàn bá ń bá ọmọ ṣeré sí ìyẹn wọn sọ pé yóò gbà yá rẹ ọ̀rọ̀ burúkú náà rẹ̀ ọ̀rọ̀ burúkú náà rẹ̀ ẹ̀ ẹ̀ ti búya rẹ̀ ẹ̀ ti búya rẹ̀ nígbà tẹ̀ ń náà ni yẹ ní pé tí ẹ̀ bá ṣe wùdú sí yẹn wá wọ ìbọ̀sẹ̀ wípé ìgbà wo ló tó láti tẹ́ pé òun ní fi ọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn mọ́. ìgbà tẹ́ tún wọ ìbọ̀sẹ̀ yẹn ẹ wọ̀ ọ́ lẹ́yìn tẹ́ ti kọ́kọ́ parí àlùwàlá débi pé ẹ̀fọ́sẹ̀ yín méjèèjì káríkárí lẹ́sẹ̀sẹ̀ wá gbé ìbọ̀sẹ̀ ọ̀tún wọ̀ ẹ̀tún gbé bọ́ọ̀tì òsì wọ̀ so lẹ́yìn rẹ̀ tálùwàlá yín bá já kì í sí gbàtẹ́ sí ronù gbàtẹ kọ́kọ́ fẹ́ tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá tala kọ́kọ́ yìí so àtìgbà yẹn tẹ bá wà lé lẹwà zero twenty four hours tí twenty four hours wá pé ṣe ìgbà náà lẹ́tùn á tún àlùwàlá mi ṣe tí ó mú kẹ́ ẹ tún fọ ẹsẹ̀ méjèèjì lọ́wọ́ nígbà tẹ bá tún ṣe báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ wá tún á wọ ìbọ̀sẹ̀ yín méjèèjì padà ìgbà náà ni ẹ tó láǹfààní twenty four hours mi fẹ́ni tó bá wà lé àmẹ́ni tó wà lórí ìrìn àjò ń láǹfààní seventy two hours now. ó ní ẹgbẹ́ láti ìlọrin pé ṣé ó lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin kan tó ń mọ̀ nígbà tó bá fẹ́ ṣe sùlátù jámà. sọ lẹ́tọ̀ọ́ ní àbí sọ wọn. ẹ gbogbo ló àwọn béèrè yẹn kì í ṣèbéèrè ìbéèrè jẹni tí kò fẹ́ tẹ̀ lófin ọlọ́run. tó ṣe dáadáa ẹni kí tó máa ti ń ké ṣe dáadáa kà máa akọ ìkọ́ sọ̀rọ̀ àyàn ń bọ̀sibọ̀sí obìnrin ṣé ṣùgbọ́n nínú ẹ̀kọ́ dáná bìbí kọ́ ọ̀sọ̀rọ̀ bá bá sọ láti ó sì kọ́ mọ́ obìnrin ọkùnrin ó ara ẹ̀sìn wa ni ká ti kọ́ mọ́ gẹ́gẹ́ bí Abdullahi bin Umar sọ̀rọ̀ àyàn ni sọ̀látùl wítìrì sọ̀rọ̀ àyàn sọ̀látùl wítìrì sọ̀rọ̀ àyàn sọ̀látùl wítìrì ó ní ara ẹ̀sìn Islam ni sọ̀látùl wítìrì ara ẹ̀sìn Islam ni sọ̀látùl wítìrì so bẹ́ẹ̀ náà ni ara ẹ̀sìn Islam ni alẹ́ kọ́ wọ́n ní ṣé ọ̀rọ̀ yìí ni pé wọ́n ní kí ni ọ̀rọ̀ yìí àti pé tí èèyàn bá ń sọ pé èèyàn ṣe nǹkan tí ò dá wá ń sọ pé nìkan ẹlòmíì pé àìtẹ́ni ìṣe fún mi sí ọ̀rọ̀ yìí náà nìyẹn náà. gbàdà ẹ̀yin ẹ̀ sọ lójú rẹ̀ gbogbo tó ti yé èèyàn béèrè ẹ̀yin ò lè sọ lójú rẹ̀ wá sọ fẹ́ lómi níjẹ̀sí ló ṣe sí yín kéṣe tó dùn máa yín tó dùn yín ni ẹ̀ ń bàjẹ́ náà nù so ẹni tí ń jẹran ọmọ ẹ̀yà yín tó ti dòkú ńbẹ́jẹ lẹ́yìn rẹ̀ ntẹ́yìn ò ní fẹ́ nù ọlọ́run ní ntẹ́ǹsì gangan nù tẹ́ bá kórìíra rẹ̀ ẹ sọ́ra fọ́rọ́ ẹ̀yìn sọ náà láwùjọ Yorùbá kún mọ́ nínú ẹ̀ṣẹ̀ burúkú tí ó ṣe sábàbí àkóbá àti wọná téèyàn tó pọ̀ jù òun náà lọ̀rọ̀ ẹ̀yìn sísọ ọ̀rọ̀ ẹ̀yìn sísọ lọ́dọ̀ Yorùbá láìláì lọ́lọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn bàjẹ́ ó ju àgbétọ́ mi lọ táwọn ọba tí ìrọ́rọ́ ẹ̀yìn sọ wọn gbádùn ẹnu máa já wọn jẹ náà. ẹlẹ́yìn jẹ́ àdúrà kan wà ní àdáyẹrí fún obìnrin tó wà nínú oyún láti di ọmọ alábàríkà. kò sí kò sí yọ̀ọ́ máa ṣàdúrà tó fẹ́ náà kò sádàáyẹrí àdúrà kan irú ètò ń bá fẹ́ náà ni ọ̀tọ̀ náà. irú bí ìlànà ọkùnrin pé kí n máa wọ ìbọ̀sẹ̀ ìbọ̀wọ́ àti ìbòjú ǹjẹ́ òfin ẹ̀dẹ̀ fún obìnrin. ara ẹ̀sìn wa ni ara ẹ̀sìn wa ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé ká má sí ìdí ilẹ̀ ẹ̀sìn wa takò ká sí ìdí ilẹ̀ ẹ̀sìn wa takò ẹ̀sìn wa wá ní ká bo gbogbo ara wa lóbìnrin ara ẹ̀sìn wa ni èwo ní ẹ̀sìn wa ni ọ̀tẹ̀ wa lọ́rùn kò sí náà. ó ní ẹni tó ń bẹ náà fọ mọ̀ pé kí ni àdúrà wo ló wà ní. kò sádùn àkàn pàtó ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run mẹ́jọ abẹ́ẹ̀ ah, ní islamicali náà ni ọlọ́run fún mi lọ́mọ kì í ṣe yorùbá alikali lélẹ́yìn <laughs> ọlọ́run fún mi lọ́mọ mẹ́jọ ń kú láì lọ́mọ ọmọ alábàárìkà ni kò fún mi ó ti tó náà. ẹ má tún máa àwọn àbẹ́rẹ́ gbàdúrà ní sí àdúrà kan pàtó wà ní fún àti fẹ́ bímọ tẹni tí ọba bímọ owó lẹsẹ kọ́kọ́ wílẹ̀ ẹnìtọ́ba gbàdúrà kan pàtó wà ní kò sádùá pàtó tí ó jẹ wọn ó bí wẹ́rẹ́ àdúrà kan pàtó tí ó jẹ kí àgàn kọ wà lábọ́sùn kò sádùá kan pàtó wọ́n sá tọrọ nítorí ẹ mọ̀ fáwọn èèyàn kò sí ìgbàgbọ́ kan lọ títí fún wọn náà. gbàdí táyà tó bá sọ pé àdúrà kan pàtó nì yóò wá múra sí ọlọ́run ọba wàá kádàrà pé yóò lóyún ẹ ìsìláàmù pé ní pípé bá béèrè àdúrà pàtó wọn ní ká gbẹgbẹ ọlọ́run yẹn gbà ẹ wọn ti ní kékeré ọmọ àtàdúrà kìnnìkà gbogbo ọgbà kò sádùn àkàn pàtó láti tọrọ nà tọ́ba yẹn gbàdúrà kan pàtó náà wà á bá sọ ọ́ mo rò pé yé náà. ni ìdájọ́ tó lọ nípa ìṣèdá yìí fẹ́ẹ́ tó tẹ̀lé ọ̀pẹ́ ra ọjà tó máa fowó díẹ̀ díẹ̀ ọjà bàjẹ́ fifty thousand ìgbà tó ń sẹ́ńdẹ̀ ẹ̀jẹ̀ padà á sì ní sixty five thousand naira. ṣé ẹ pé bí installmentally. ọ̀bẹ́ àǹtí ọ̀tàkùn báyìí ní twenty twenty thousand naira wọ́n bẹ̀rẹ̀ á ní ìsìn twenty thousand naira san wọ́n wà láàrin àwọn olùmọ̀ nípa pé tá a lè rajà ká máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ kó wa tara díẹ̀díẹ̀ tá a san kó o yọ pọ̀ ju sísanwó rẹ̀ lẹ́ẹ̀kan lọ. ìyàpẹ́ níwà láàrin àwọn olùmọ̀gbàrà ń pè ní bẹ́ẹ̀rù takfir ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù inṣàlá oní pé kò sí tó burú mẹ́ àmọ́ lópin gbàtẹ́ bá tọ̀nà tí islam là kalẹ̀ òun náà ní pé kẹ́ tó túká ó ti mọ̀ pé san díẹ̀díẹ̀ ló mú ẹlẹ́ẹ̀kejì ó sì mọ̀ pé láti jọ́ tẹ́ ti fi nǹkan yẹn lé lọ́wọ́ lórí pé ọmọ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ó ti di tiẹ̀ ìgbà tí ọba rówó yẹn san owó lọ jẹyìn kì í ṣe pé gbà kan padà tówó tẹ́ ti gbà so tí ẹ̀rù bá ń báyìí igi tó bá mú nǹkan yẹn lọ ó ṣeé ṣe kó di pé owó ọ̀hà sí lọ́rùn kò ní lè san kò burú kẹ́ sọ fún pé nǹkan tó rà tó ti di tiẹ̀ ní ìsìn tí ọmọ sanwó rẹ̀ díẹ̀díẹ̀ yẹn ẹ̀yin ò ní gbé kalẹ̀ àfi kó fi nǹkan kan dógò lọ́nà tó ṣe pé tó bá ṣẹlẹ̀ pé kò rówó yẹn ma ní tó fi dógò òun náà ni wọ́n tà wọ́n sọ pé ni wọ́n tà kí ẹ ṣe pé ni wọ́n tà tí wọ́n bá tà ẹ̀yin mọ owó tó kù tó kù lọ́nà tó tún jẹ́ pé àní sọ pé o ti rówó san lẹ́ẹ̀kínní orí san lẹ́ẹ̀kejì àìrówó san lọ́tẹ̀ yìí ó túmọ̀ sí pé five thousand tó wò rẹ̀ ń kù yóò di ten thousand eléyàn ò lè bá ṣẹ̀rí ọ̀fara mọ́ ẹ̀ náà. àwọn aráàlú gbọ́ pé àwòrán nínú Islam pé haram ni wípé. àwòrán àwọn nǹkan abẹ̀mí. nǹkan abẹ̀mí káwọn gbé kálí pé àwọn pé ẹni tí kàlẹ́ndà bá ní àwòrán náà. bẹ́ẹ̀ náà ni. Egbe kò ń bẹ̀ náà ẹ sọ láti da ame ẹsẹ lọ́n pẹ̀lú àwòrán tẹ̀ fi sára ni ti fi àwòrán sára gbogbo bi orí iran ẹgẹ na. ẹgẹ dànù ní ìgbà tí bàbá tó bá níyàwó sọ pé ìyàwó tó ní ó bímọ fún ìgbà náà ní irú ọmọ sí fún nígbà tí ara àta. nítorí pé ó bí gbọ́nà zina alhamdulilayi náà ti sọ ọmọ téèyàn bí gbọ́nà zina kì í sọ mí yàn. wọ́n ní bàbá tó jẹ́ pé ó bí ẹ̀yà bíi méjì mẹ́ta tẹ́kọ̀ gbọ̀n ẹ̀sẹ̀ ló ti sọ fẹ́ ọ̀gá. kódà kó jẹ́ pé mẹ́rin náà lọ fẹ́ gbogbo àwọn ọmọ wọn lè jọ mọ́. táwọn ọmọkùnrin tó bá bí tí wọ́n lè bọ́ lálẹ́ wọ́n lè táwọn ọmọkùnrin bá wà ní ẹ sọ ọmọ bàbá kan náà ọmọ wọn lè jọ ọmọ màmá kan náà sọ pé màmá ti wọn màmá ò sí pààrọ̀ ẹnìtẹ bá jọ ọmọ ìyá alágbọn màmá náà àwọn nǹkan tí ọmọ bàbá kan náà màmá kan náà lè rí lára ọmọ ìyá rẹ̀ bìnrin wọn lè rí kò sí wàhálà ìyẹn ni kébí apá wọn bí ojúgun wọn bí ọrùn wọn kése bí kun wọn bí dodo bí ìsàlẹ̀ dodo wọn mo rò pé yé kése bí bẹ́ẹ̀ náà. ìbéèrè wọn lẹ́ẹ̀kẹta wà nínú pé ìgbà tí wọ́n tí bàbá bá jẹ́ àwọn pé kó bá mu sí ọtí àmupara nínú pé ẹ máa dára nù ọmọ afẹ́ fún mi ká ojú wa ń ti láti wá fún. ṣé bàbá tó bí gangan ni àbí bàbá zìnnà náà ni. ojú wa ń ti ọmọ láti mú àwọn fámìlì ọkọ rẹ̀ wá fún bàbá kí bàbá fún àyè fún bàbá rẹ̀ tẹ́lẹ̀ náà tọ́lọ́tí ni wọ́n á fi ọlọ́kọ̀ ni ẹni tó ẹgbẹ́ máa wérú yóò máa wérú sọ ẹni tó rí rẹ bá pé nu fámìlì bàbá rẹ òun náà jẹ́ wàlí rẹ torí pé wèrè ò lè jẹ́ wàlí yẹ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé ọtí máa yá yàn wèrè sọ tẹ bá fi wèrè tẹ fi sọ wàlí ga kíkà sí pé gbogbo èèyàn wàlí wàlí náà ní ṣòro nínú ṣòro tó rẹ ní àlàkùn kí wàlí ọjọ́ kó nílà ká yìí kódà tó bá gbé wèrè báni wèrè rẹ̀ yìí máa ń lọ lóòrè yìí máa ń lọ ìdákúrekú ni àsìkò tó kpọlọ rẹ̀ bá padà dé lẹ́sàrí wa sọ yìí àmàlù bàbá wèrè ọlọ́tí àsìkò tó bá ti mu títí gbogbo ẹ ti dàrú torí rè ó òun ọ àmọ́ ẹnìkan wá fẹ́ yàwó lọ́dọ̀ ta ni ọlọ́mọdé torí rẹ̀ bá pé padà tẹ́ ẹ ti máa nu lébi ijọ́ méjì mẹ́ta tí ọ̀lọ́ mutí so torí rẹ̀ ti wá pé o má àwọn fámìlì ẹni tí ó so bí bàbá nǹkan ẹ̀sìn máa ń lọ lára kó ẹ tètè ṣe ákúdù kó sọ pé òǹfẹ́ ọ fún wa níyàwó káwọn náà sọ pé àwọn gbọ́ kó tó tún padà sóko tẹ̀kẹ̀tẹ̀ àti burúkutu rẹ̀ so eléyìí jẹ́ bó ṣe jẹ́. ọlọ́run jẹ́ nìkan tí kò ní ara tí wọ́n ní pé sáwọn lè lo oògùn láti jẹ́ kí àwọn ní díẹ̀ káwọn. ẹ̀wọ̀n lára ṣe bí wọ́n ń sẹ̀mí. <laughs> ẹgbọ́n bíbélì ti wà pé sáwọn lè lo oògùn tó lè jẹ́ káwọn ó wú wúwú báwo nítorí pé wúwú nǹkan èsè tàlàáfíà mi torí pé ẹni tó bá jẹ́ pé tínrín lọ yẹ ọlọ́run dà ń tínrín ẹni tó jẹ́ pé kókó sanra lọ yẹ ọlọ́run dà ń sí sanra ọlọ́run ti wá dẹ̀yìn pé ẹ tínrín bẹ́ẹ̀ ṣe tínrín ọlọ́run fà lùbáríkà sí bóyá obìnrin ni àbí tó obìnrin ẹ obìnrin máa ń fa wàhálà sẹ́yìn ọkùnrin ní ìtẹ́ bá jẹ́ tínrín ẹ̀yìn ọ̀sọ̀ pé ẹ fẹ́ wú olóòtú tún kò sì ṣe o torí pé ọkùnrin náà wàhálà o tí ó dọdọ ọkọ náà ní ti tó lọ kó gbogbo ẹ ṣe rí báyìí àbí òye ọ nígbà tí èsì kí wọn lọ fẹ́ látẹkùn so bó ṣe wà náà ni kò ṣe sùúrù àwọn ọkùnrin kan wà tó ẹ pé rú rẹ gangan ló wù wọn àwọn ẹni tí ń wá bọ̀nsóè tí wọ́n wá ó ki àwọn ọ̀pọ̀ nítorí pé ó ki ó wù náà wàhálà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àmọ́ lóòkè bọ́lá ẹlẹ́dàá wa ti orí ńbẹ́ńbẹ́ náà ọlọ́run fa àlùbáríkà sí ọlọ́run jẹ́ kí ọkọ tó yẹ pé rú rẹ rú rẹ náà ní wù ṣáàlà yóò gbé pàdé rẹ náà. wọ́n bá ọ̀nà oṣù máa gba báwo ni gba ẹ̀tọ́ padà nígbà tó yẹ pé ẹni tí ó sẹ́yìn fẹ́ fún tí mi fún ẹni tó sẹ́yìn ọ̀fẹ́ san ah, nǹkan kan pé ó fẹjọ́ sùn. ó fẹjọ́ rẹ̀ sùn á ní kóòtù islam láwùjọ alápèjúwe a máa níjókòó sẹríà lọ́pọ̀lọpọ̀ ìlú ibi tí jókòó sẹríà bá wà lọ́fẹjọ́ rẹ̀ sùn inshàlá gbogbo tẹ̀ ní rígbà láwọn kóòtù supreme court kíní kan court kíní ó rí gbà ń rọrùn pẹ̀lú òkú ọlọ láti má bá sọ̀rọ̀ ọlọ wọn dẹ́rù ọlọ́run bá ẹ̀tọ́ rẹ̀ ó jáde náà. wọ́n ní ṣé ó wà á lọ́rọ̀ nínú ìsìlámù pé nínú ìṣẹ̀lẹ̀ àyè pé obìnrin tí ó lóyún tó sì nọ́ọ̀sì ọmọ oṣù mẹ́fà lọ́wọ́ tó yẹ máa fọwọ́ ọ̀hún. dáadáa kò sí ní tí ó sọ mẹdíkálì ni kìí ṣe islamikálì kò sí ní tí ó sọ ọjọ́ bó ti jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.